إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أرغف الله الله سبحانه وتعالى أترى صلاة فلد محمد صلى الله عليه وسلم إكي الله أرى الله كما قام صحابه شيء الله أمارا لي شيء الله وبا كما قولك لكم وعلكم واتبقني ولا لا إله إلا الله akí àwọn bàbá wa tí wọ́n bẹ níkàlẹ̀ pẹ̀lú wa ó wọ́n kí a tó rírú àwọn àgbàlagbà bẹ́ẹ̀ tó dá sí pé wọ́n fa àwọn ọmọ kéékèèké wọ́n fa àwọn mọ́ra pàápàá jùlọ látara ẹ̀sìn tó bá dá sí wípé eré ayò ni eré lúdò ni àbí ọrọ̀ ajé ni àbọ̀rọ̀ ajé ẹ̀mú ni a máa rí i pé ilé àmọ́ sábà máa ń wọ́pọ̀ láàrin àgbàlagbà àtàwọn ọmọ kéékèèké ìyẹn làwọn ìwé bá fún wọn kòwé kan pé bí ọmọdé tí ibà ń bá àgbàlagbà jẹun nínú abọ́ kan náà gbogbo mọ́ àgbàlagbà ni ó mọ̀ wò tó túmọ̀ sí wípé orí àlámọ̀rí ilé ayé a mọ̀ sábà rí lọ́pọ̀lọpọ̀ kí àgbàlagbà àti àwọn ọmọ kéékèèké kí ṣe kó mọ́ ọ̀pá wọn papọ̀ ṣùgbọ́n lórí ọ̀rọ̀ ẹ̀sìn àwọn léyìí tó ní kálukú wọn mọ̀ àwọn àgbàlagbà náà mọ̀ kó wọn báwọn ọmọdé náà ṣe mọ̀ kó wọn tí a bá tún wọn rí nínú àwọn àgbàlagbà àwọn bàbá àwọn ìyá níkàlẹ̀ pẹ̀lú àwọn ọmọ kéékèèké tí wọ́n wò pé àwọn ọmọ yìí ọmọ kẹta ọmọ kẹrin àbí ọmọ kẹwàá sí àwọn ẹni àwọn ọmọ yìí wọ́n tún bá wa jókòó abẹ́lọ́wọ́bá Allah subhanahu wa ta'ala apadà sí ìgbà ọlọ́ọ̀bá ò ní pín kàn yìí ọlọ́ọ̀bá tó ti rẹ̀yìn lẹ̀ fún ẹ̀sìn kò ní ṣe ní olùgbéraga níwájú ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ẹni tí ó jọ rẹ̀ lójú ọlọ́lá ilaha illallah atọ́rọ fún àwọn àtàbẹ̀lẹ́gbẹ̀ wa tó fi dórí àwọn àgbàlagbà àwọn míì náà nínú àwọn obìnrin náà àtọ́níkálukú níkálukú torí pé àsìkò tí a ń lò lọ yìí àsìkò kan ní dídá bí yàn lẹ́sìn ẹ̀sìn ó dà gẹ́gẹ́ bí ẹ̀gún náà ni ìyẹn ẹ̀hẹ́ náà iná tá a dá tó wá jó bìlàbìlà tó wá mú èédú jáde èédú náà wá gbóná àti mú dání ogun ni bẹ́ẹ̀ lẹ́sìn ṣe rí a mú dání a gbọ́dọ̀ jùlẹ̀ àti àgbàlagbà tọmọdé ìkíní kọ̀ọ̀kan wa a rí i pé ẹni bá dúró tẹ̀sìn nísìn yàbẹ́ ẹni tó náà bá ṣe ẹni tó lè dúró tẹ̀sìn kẹ́ni pé ọmọ dúpẹ́ fọ́nà ọba Allah subhanahu wa ta'ala sọ abọ́ oníkálukú wa àbára wa dúpẹ́ ọlọ́run ọba tó ṣe wá ní mùsùlùmí tó tó kẹ̀sìn kún àpàdà sí ibú àpàdà sí ibú ọlọ́run onípin kan wa afabatu wal istiqama ìtí yẹn fún máa ń lo ẹ̀sìn pẹ́ tí yẹn fún máa ń kú lórí ẹ̀sìn ọlọ́run ṣàdúgbẹ́ fún wa ọlọ́dá ilaha illallah ah, ìdánilẹ́kọ̀ọ́ wa léyìí tí a fi bára wa sọ̀rọ̀ ní àsìkò yìí kìí ṣe tuntun bẹ́ẹ̀ sì ni kìí ṣe àkọ́kọ́ fún àwọn olùgbọ́ kìí ṣe tuntun bẹ́ẹ̀ ni kìí ṣe àkọ́kọ́ fún àwọn olùgbọ́ ṣùgbọ́n látara súnà kan tọ́lọ́ ọ̀gá tó jogún fún pàápàá jùlọ àwọn onígbàgbọ́ òdodo gbogbo ẹnikẹ́ni tó bá dé onígbàgbọ́ òdodo lọ́kùnrin àbí lóbìnrin lọ́mọdé àbí lágbàlagbà ọlọ́wọ́ bá jogún kankan fún wa tí ò jogún fẹ́ lómi òun náà ni al-intifa bilwa'd kí wá sí kó mọ́ ṣe wá láǹfààní báàbá ti gbọ́ ara wò ní balẹ̀ ọmọ ni wọ́n ṣe wá sí kan níbẹ̀ ní korojú áfàsìkò lẹ̀ á lọ torí pé ọlọ́wọ́ bá ti fi sí wa lára eléyìí ni ò sí fáwọn tí èso nígbàgbọ́ òdodo bó ṣe rọ̀ wá lọ́rùn yìí ó ní ẹlòmíì lára ẹlòmíì tó bá ní áá ah, ah, wọ́n fẹ́ play jams níbi kan àbí carnival kan wà níbi kan wọ́n ló wà ní ibi kan ní ọ̀nà ọ̀nà ibi kan níwájú ìyànà pàjá ẹ̀tún fi ìyànà pàjá lẹ́tún mọ́ lọ́lọ́lọ́lọ́lọ́ yóò mọ̀ béèrè pé àníkílà dírẹ́sì bẹ̀sẹ̀ yóò sì mọ̀ béèrè ni tó ti pé wọn fún ní iv wọn ò pé yóò wọ́n láti débẹ̀ torí iṣẹ́ ìtọ́rùn kan ó ti jẹ́ kó rọrùn fún gẹ́gẹ́ bọ́lá ṣe ní kí wá àsí fún àwa súnà ọlọ́wọ́ bá ní ọlọ́ba Allah subhanahu wa ta'ala ní fadakir fa inna dhikra tanfa'u lil mu'minin ọlọ́run Muhammad sallallahu alayhi wa sallam máa ṣe ìkìlọ̀ ìkìlọ̀ kò ní ṣe ẹnìkankan láǹfààní àfọ̀nígbàgbọ́dọ̀ lò yóò máa àkọlé ìjókòó wa àkọlé kan ni tó dẹ́sí wípé ó ṣàǹfààní púpọ̀ kò sí ọ̀rọ̀ ọlọ́run tí yẹn ó gbọ́ tí ò ní ṣe ní láǹfààní ṣùgbọ́n àǹfààní tí yẹn máa rí níbi ọ̀rọ̀ ọlọ́run ó máa ń jura wọn lọ a lè mọ́rọ̀ ọlọ́run ọba kan wá nísìnyí tá gbọ́ tọ akẹ́kọ̀ọ́ nípẹ̀ ṣùgbọ́n láti lò ó lè mọ́rọ̀ ọ̀hún fún wa nígbàtà bá gbọ́ nípa kìyàmà sáfẹ́ lọ wọ́ ni àbá gbọ́ nípa àlùjànnà sáfẹ́ lọ wọ́ ni agbọ́ ni yóò lékún ìmánì wa ni kì í ṣe bí táwọn fẹ́ lọ wọ́ nísinsìnyí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀kọ́ mi àbí wàá wà yìí ká bára sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ zaka zaka owó aṣọ̀wátà wọn kálẹ̀ ẹ̀rọ ọlọ́ọ̀bá ni wọ́n kọ́ra ọ̀pọ̀lọpọ̀ wa aláìní lọ́pọ̀lọpọ̀ wa akọ̀ǹgbọ̀n náà nígbà tí ń gbẹ́lẹ̀ mí ò mọ̀ tó gbé torí kálukú wa à ń bẹ lọ́wọ́ ṣùgbọ́n àwọn wáàsí gan bẹ tó dá pé tá a bá gbọ́ ká tó kúrò lórí ìjókòó náà ti mọ̀ ṣe wá láǹfààní ká kúrò lórí ìjókòó àǹfààní yóò tún mọ̀ lọ bẹ́ẹ̀ irú àwọn wáàsí bẹ́ẹ̀ oní tọ́pìkì tèmi tani azina in tí ń pè ní zina lédè Yorùbá máa ń pè ní ṣìnà ìyẹn lámọ̀ lọ́pọ̀lọpọ̀ torí pé tá ń sọ zina zina zina zina. zina ẹlẹ́mílẹ̀ ó lè mọ́ bọ́ sí tí à ń táwa ń pè ní àṣà wa lédè wa nílẹ̀ yorùbá gbólóhùn kan ni tó dásí pàwà yorùbá a ti mú ti wá jáde látàrí kò sí tákẹ́sìn ló gbàgbọ́ dáadáa sí pé èròǹgbà ẹ̀sìn lórí ẹ̀ náà lè èròǹgbà yorùbá lórí ẹ̀ ọlọ́run bó bínú sí azina kí ni tí a ń pè ní zina wọ́n wá sọ fún wa nínú tọ́pìkì yìí pé zina tá rí mọ̀ọ́bí kọ́tún ìfẹ́ ń pè ní múbíkọ̀ òun ni nǹkan tó dá sí pé kì í jẹ́ kí ilé ayé ẹni kó tòrò bẹ́ẹ̀ sì ni alkiyama èèyàn sì ni yí á rí júlujùlu èèyàn ní jèrè láyé kò ní jèrè lálkiyama a máa bá iṣẹ́ eré a máa bá jẹ́ ìtàn pè ní múbíkọ̀ nìyí alimuhulika tí máa pààyàn run tí ó pàṣẹ eré run tọ́lọ́ bá ṣòwò fún ni owó yìí ó parun tọ́lọ́ bá fún ni làákàyè làákàyè yóò parun tọ́lọ́ bá fún ni lálàáfíà àlàáfíà yóò parun téèyàn bá jẹ́ ọmọlúwàbí tó ṣe é fojú rí pé ah, ah allah akbar ọlọ́run dá yẹn ẹwọ ọkùnrin bó ṣe rẹwà sí ẹwọ arábìnrin bó ṣe rẹwà sí tí àrùn zìnà bá ń bẹ lára ẹ ẹni yìí yóò dẹni ìgbàgbé lóòótọ́ alábìnrin wa muhammad sallallahu alayhi wa sallam nínú hadith wa nínú sahih bukhari wa nínú sahih muslim táfàwọ̀ àbúrẹ́ radiyallahu ta'ala anhu tí ó gbà wá ṣẹlá muhammad sallallahu alaihi wasallam ní ìṣẹ́rìbò asábò al-mubiqat anábì sallallahu alaihi wasallam ní ẹ̀yin mùsùlùmí ẹ jìnà sí àwọn nǹkan méje tó dá sí pé àwọn nǹkan méje yìí mubiqat ni wọ́n wọ́n máa ń palẹ̀ ayé àtàlẹ̀kẹ́ àmáyẹ̀ wọ́n máa ń parun ni anábì wa bẹ̀rẹ̀ sí ní ká ó gbogbo àwọn tánàbí ká nínú méjèèje yìí ọ̀rọ̀ zina ò sí ń bẹ̀ àwọn afáwọn ṣe lálàyé pé ọ̀rọ̀ zina ò sí ń bẹ̀ kò túmọ̀ pé zina ò sí nínú tí máa ń pààyàn rún torí pé ń bẹ nínú àwọn tánábì ká kan tó dá sí pé ẹ̀ṣẹ̀ rẹ̀ gan fẹ́ ju ẹ̀ṣẹ̀ zina gan fẹ́ jù lọ ẹ̀ṣẹ̀ zina ó fẹ́ jù lọ ṣùgbọ́n nàbí sallallahu alaihi wasallam nínú àwọn kan tí máa ń pààyàn rún tí máa ń palẹ̀ ayé tí máa ń palẹ̀ kí á máa yàn rún ànábì kan fún wa nínú méje nínú rẹ̀ kò túmọ̀ sí wípé méje nìkan ni nígbà tí máa sọ wípé bóyá ẹni tó ní ẹni tó nílé mẹ́wàá tó wá ń sọ wípé tọ̀ ẹ̀yin èèyàn ẹni bá lè dárúkọ márùn nínú ilé nínú ilé mi kò túmọ̀ sí pé ẹni yóò ní ju márùn lọ tí ó ní ju márùn lọ ṣùgbọ́n márùn yìí ló nílò pẹ̀láwọn èèyàn tòṣẹ́ bá Muhammad sallallahu alayhi wa sallam ó mú wá nínú àwọn nǹkan tí máa ń pààyàn run tílé ayé ò ní tòrò tí ò ní túba tálíkì àmọ́ náà tí ó dojúrú ó mú àwọn nǹkan méje wá tí ó sì sìnà ń bẹ̀ so ká má sí tọ́pìkì wa igbó yí pé a mòbíkọ̀ tún a sì lè pè ní mòbíkọ̀ bàtà náà bí ó pè ní mòbíkọ̀ ẹ̀rì anábì sallallahu alayhi wa sallam nínú àdìsí kò pé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nínú àwọn àlàyé anábì sallallahu alaihi wasallam àti nínú àwọn hadith àwọn àdísì míì tó lálàáfíà àti ọ̀rọ̀ ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó fi nílẹ̀ yí pé mọ̀bí kọ̀tún nílẹ̀ lè mọ̀bí kọ̀tún ni nínú àwọn tí máa ń pàyẹ̀rún òní zina ń bẹ. píparun yìí bó ti ẹ̀dá sí wípé bí zina ṣe máa ń bó ṣe máa ń da eérú bó ṣe máa ń ba ìdọmọlúwàbí yẹn jẹ́ ó ti hàn káàkiri ilé ayé ti mọ̀ a ti mọ̀ lórí ìlànà ṣùgbọ́n fún mùsùlùmí eléyìí ó tún máa jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam kó tún jókòó lẹ́nu wọ̀nyí pé ọ̀rọ̀ ọlọ́run òdodo ni ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam òdodo ni kò sí rọ́mẹ̀ bí ìbá rí bẹ́ẹ̀ ni aburú tó ń tara zina kékeré kọ́ azina lédè Lárúbáwá tó azina ìtumọ̀ rẹ̀ òun ni ìgé nǹkan kúrú ìmọ̀ lọ wájú ìmọ̀ lọ ẹ̀yìn ṣùgbọ́n lédè tẹ̀sí Islam tó azina ní tí wọ́n pè bẹ́ẹ̀ òun ni kí ọkùnrin kan àti obìnrin kan àwọn méjèèjì wọ́n ti bàlágà tabaníyàn bàlágà òní pé ẹni yìí àwọn àmì tíyàn máa rí lára tí ó fi mọ̀ pé tọ́ òun ti bàlágà ó ti rí kan nínú rẹ̀ bóyá ó ní ọmọ lábẹ́ ni bóyá obìnrin ni ó ti rálẹ̀ jù lóṣù ni àbọ́kùnrin àbóbìnrin ni ó ti sùn nígbà tí ó tají ó rí pé ọrọ̀ òun tútù láìsí kó tọ̀ sára àbí àwọn méjèèjì yìí wọn ò tiẹ̀ wá ráwọn kankan nílé tá à ń sọ yìí obìnrin tó lóyún ìlóyún obìnrin ó tọ́ka kó ti bàlágà kódà kó mọ̀ṣẹ̀ kó ṣùṣúwájú táwọn tí eléyìí ò bá wá ṣẹlẹ̀ tó bá fi lè pé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ìbàlágà ti ó ti dórí ẹ̀rù so àsìkò yìí gbogbo dáadáa tí àwọn ẹni wọ̀nyí bá ṣe yóò mọ̀ ọbẹ̀ nínú àkọsílẹ̀ èyí tán bá ṣe nínú àyídá yóò mọ̀ ọbẹ̀ nínú àkọsílẹ̀ so ọkùnrin àti obìnrin táwọn méjèèjì tí wọ́n ti bàlágà bákan náà tí làákàyè sí ń bẹ fún wọn kì í ṣe gbogbo ẹni tó bá ti bàlágà ni làákàyè máa ń bẹ fún àyè máa táwọn ẹni láwùjọ tó dágbó ti dàgbà omi ò túbọ̀ fifty wèrè sí ni tí yóò bá sílọ akáyè fún wọn ọ̀rọ̀ yóò kàn wọ́n ẹni tó ti bàlágà tí làákàyè sì ń bẹ fún bákan náà àwọn méjèèjì wọ́n ṣẹ̀ṣà rẹ̀ wọ́n ṣẹ̀ṣà yí pé àwọn fẹ́ ṣe ìwàṣì lẹ́yìn láàrin ara wọn kì í ṣe pé wọ́n jẹ wọ́n nípa wọ́n lọ́ba kó mọ́ dáàbòbò oníkálukú wa tọ́ ó lè wọlé tìyàn nígbà tó lè wá wọlé tìyàn ó lè wá mú obìnrin kan dání bẹ́ẹ̀ náà àwọn obìnrin tó ti rọ́ọ̀bù lé wọn ni wọn ni ya bọ́n bá ṣiṣi ná àìjẹ́bẹ̀ á pọ̀ ni àìjẹ́bẹ̀ á ṣàbúrú pẹ̀lú rẹ̀ tọ́ ẹni ilé òkú tọ́ àwọn ọmọ ló lẹ́yìn ìyàwó ni ọ̀rọ̀ ń bẹ lókè ìyá mi náà ń bẹ lókè tó bá fi lè pa mí nísìnyí kò sí nǹkan kan mọ́ fún mi tọ́ jẹ́ bá ṣiṣi náà so láàrin yìí á rí pé kò wu ẹni yìí ìjẹni nípa ni ẹni tí wọ́n jẹ nípa òun kọ́ là ń sọ àwọn èèyàn méjèèjì tí wọ́n ti bàlágà tí làákà ìsìn bẹ fún wọn tí wọ́n finú fẹ́ dọ̀ wọ́n yanra wọn ní ọ̀rẹ́ kòrò wọ́n wá bára wọn ṣe eré irú eré wo ni òun ni eré tó dá sí wípé ilé tìró pọ̀pá tìró yóò wọlé tìró pọ̀pá tìró yóò wọlé tìró ṣé abáwọn nǹkan tá a kàkalẹ̀ yìí òun ni àwọn nǹkan tó jẹ́ bíi níta fi gbọ́ tán ń pè ní ṣìnà ṣíṣe a fi gbọ́ yìí ẹni bá fi lè dá sí pé àwọn ọ̀rọ̀ yìí ń bẹ lára ẹ̀ tó sì kó sínú wa ṣìnà oníṣìnà ni tó ẹnikẹ́ni tó dá sí pé mùsùlùmí tí wọ́n jẹ nípa kò sí mbẹ̀ àbí mùsùlùmí tí ò ti bàlágà wọ́n ràn ọmọ ọmọdún márùn-ún ọmọdún méjì ọmọdún mẹ́ta wọ́n rí wọn níléèwé wọ́n ṣe ránù àì sọ pé wọ́n ṣe ṣìnà ìwà tó ń wù tó ìwà tó ń wù ò dá o ṣùgbọ́n kì í ṣe ọ̀rọ̀ ṣìnà torí pé gbólóhùn zìnà gbólóhùn ẹ̀sìn ni tó sì ní àwọn òdiwọ̀n ìjìyà tọ́lọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala tó fi síbẹ̀ fún wa so lábẹ́ eléyìí ìwà zina òun lélẹ́yìí tábà wo ìwà yìí á rí pé ó ti gbalé gboko ó balẹ̀ gbogbo gan kò sì jẹ́ tuntun fún gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí tó mọ́ ń gbọ́rọ̀ ọlọ́run nígbà gbogbo òṣìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam ó ń sọ fún wa pé nínú àwọn àmì gbẹ̀yìn ayé nínú àwọn tí ó wọ́pọ̀ nínú rẹ̀ alìjẹ́hàlù àyìmọ̀kan ká má mọ̀ nípa ẹ̀sìn ká sì gbéra wa sípò ẹni tó mọ̀ nípa ẹ̀sìn ká rá àwọn onímọ̀ ká má béèrè lọ́wọ́ wọn ká ríra wa gẹ́gẹ́ bí onímọ̀ bákan náà nínú rẹ̀ òun náà ni kẹfàtú zina ìwà zina ṣíṣe kó wá pọ̀ láwùjọ eléyìí náà nínú àwọn nǹkan tí ó jẹ́ náà àwọn àmì gbẹ̀yìn ayé ni ìwé sí pé tá a bá wo àwọn àwùjọ nísìn á rí wípé zina ó ti gbalé gboko kódà tẹ́ ẹ bá sọ fún yẹn kan yín pé lásìgbàjẹ́ ti délé ayé ẹ̀wọ̀n tó jẹ́ zina yóò wá wò yín báyìí pé àà afa, ǹdí ẹ̀nà làfíà tí kò mọ̀ ṣe yín àbí obìnrin tó parẹ̀ ẹ̀mọ́ títí tó fi lọ́lé ọkọ tó bá ń sọ fáwọn èèyàn pé ǹdí ẹjẹ́ mọ̀ yí pé mi ìmọ̀ tán pè ní sìnà mi ìmọ̀ tán pè ní sìnà àwọn èèyàn wọ́n sì máa wò ó bí ẹni wípé obìnrin tí ò nọ́mà ni kò sí tó fà á òun náà ni wípé ìwà yìí ìwà yìí ti gbalé gboko ó gbajúmọ̀ débi pé kódà a tún mọ rí àwọn ìlú kan nílẹ̀ yorùbá tó dá sí pé wọ́n mọ̀ ní àṣà wọn ní àṣà wọn ní àṣà àti ìṣe àwọn ìlú yìí ni tó zìnà ó ti gbalé gboko kò sí tó fà á tó ju wípé àìmọ́ dúró tó fi ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lọ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run wala taqrabu zina ọlọ́run ni ẹ gbọ́dọ̀ súnmọ́ azina ní tí a ń pè ní ṣìnà ọlọ́run náà gbọ́dọ̀ súnmọ́ ni èèwọ̀ ni ká súnmọ́ innahu kana fahishatan wa sa'a sabila ọlọ́run ní ẹ̀rí ìwà ṣìnà fáhíṣà ìbàjẹ́ tó gbópọn ni wa sa'a sabila ọ̀nà orí ibú ni tọ́lá bá fi lè ṣe léèwọ̀ fún wa ìsúnmọ́ ìyẹn ni gbogbo àwọn ìjírẹ̀ bẹ́ẹ̀ ní tí ó mú wa súnmọ́ tọ́lọ́ bá ṣe léèwọ̀ fún wa ajá sí pé ká kó sínú ẹ̀ òfin burú gan ká kó sínú ẹ̀ òfin burú gan tó láàrin àwọn alárúbáwá kótó gbọ́dọ̀ bá gbọ́dọ̀ bí wa Muhammad sallallahu alaihi wa sallam dìde wọ́n jẹ́ ìran kan tó dá pé wọ́n gbajúmọ̀ pẹ̀lú àwọn kankan nǹkan mẹ́ta alákọ̀ọ́kọ́ rẹ̀ aláwọ̀kọ́ nínú ẹ̀ náà lóbìnrin wọ́n gbajúmọ̀ pẹ̀lú obìnrin wọ́n máa bóbìnrin ṣe ṣìnà gan gan ẹlẹ́rọ́bìnrin kan yóò ní ọkọ ọkọ mẹ́wàá táwọn ọkọ náà sì mọ̀ pé àwọn là ń fẹ́ bẹ́ẹ̀ ọkùnrin kan yóò ní àwọn obìnrin oníṣìnà ẹ̀rẹ́rẹ́ táwọn ló sì mọ̀ pé ẹni eli wà nìyí so ilé ìṣìnà ń bẹ lórí ìrànà nígbà náà so wọ́n gbajúmọ̀ pẹ̀lú ìwà yìí wọ́n gbajúmọ̀ pẹ̀lú àmú tí àmú bẹ́ẹ̀ ni wọ́n gbajúmọ̀ pẹ̀lú ogun wọ́n bára wọn jagun láì sí làákàyè mbẹ́. gbadọ́lọ́ wọn bẹ́ẹ̀ nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam dìde ọlọ́run sì ó kálẹ̀ tán yányán kò sí tó fa àwọn ẹni wọ̀nyí wọ́n gba ẹ̀sìn tọwọ́ tẹsẹ̀ wọ́n gba ẹ̀sìn tọwọ́ tẹsẹ̀ tó tó túmọ̀ sí pé táwọn náà bá gba ẹ̀sìn tọwọ́ tẹsẹ̀ àwùjọ wa yóò mọ̀ ọ́ kúrò níbi irú àwọn wà báyìí ìntẹ́ rí nísìn kan láàmà rí kí láwọn láàrin nǹkan àwọn kẹfẹ́ rí nísìn ni pé kárí pé ẹni tí ò ní ṣìnà gan ó láwọn yóò mọ̀ bẹ́ẹ̀ tí ò gbádùn bẹ́ẹ̀ tí ò ṣe bẹ́ẹ̀ tí bẹ́ẹ̀ tí ò wà nọ́mà ọlọ́ba Allah subhanahu wa ta'ala bó ṣe ṣe léèwọ̀ fún wa ká má mutí ká jìnà sọtí bẹ́ẹ̀ ló ṣe léèwọ̀ fún wa ká jìnà sí gbogbo tí ó bá kú mú wa kó sínú ṣìnà bọ́lá oṣù wa ṣe ní ẹ̀tọ́ fún wa kákìrún wákàtí márààrún bẹ́ẹ̀ náà ni ó ṣe lẹ́tọ̀ fún wa gbogbo àwọn tí yóò bá kọdí wa ká má bàa kó sínú ṣìnà ọlọ́ba ńlá ó ṣe ní ẹ̀tọ́ fún wa kódà a máa jẹ́ ọ̀ràn yẹn gan fún wa nígbà míì gan ká ṣe àwọn nǹkan wọ̀nyí ìyẹn ni tí ó prevent wa tá a fi ní kó sínú ṣìnà ṣíṣe ká padà má láyọ lórí ẹ̀ insha so ìwà zina láì sí èméjì ìwà àbàjẹ́ ni rẹ pé kò sí àpẹẹnu láàrin àwọn onímọ̀ lórí ẹ̀ wípé haramu ni haramu ni èèwọ̀ ni àìgbóòrùn àìdébẹ̀ arákùnkùn abánabi sallallahu alaihi wasallam kálímọ̀ bíi tí ìwà ṣìnà tó gbalẹ̀ gboko kánábi tó dìde láàrin àwọn lárúbáwá ó wá béèrè pé wà nábì mo fẹ́ lọ ṣe ṣìnà <laughs> nínú àwọn nípa ó ló ṣe ṣìnà arábìnrin ǹjẹ́ báwo ni ó ṣe dùn mọ́ ẹ nínú bẹ́nìkan bá dá ìyá rẹ̀ dùbúlẹ̀ tó ń bá ṣe ṣìnà ah olóhùn láìdẹ̀ ah òun láìdẹ̀ wọn náà lábí ah, mo fẹ́ ṣe ṣìnà ǹjẹ́ báwo ló ṣe dùn mọ́ ẹ nínú bẹ́nìkan bá dá ọmọ rẹ̀ dùbúlẹ̀ tó bá ṣe ṣìnà ah mi láìdẹ̀ mo láìdẹ̀ àmọ́ fẹ́ ṣe ṣìnà ah ǹjẹ́ báwo ló ṣe rí lára rẹ̀ bẹ́nìkan bá dá ẹ̀gbọ́n rẹ̀ dùbúlẹ̀ gbogbo àwọn èèyàn tó súnmọ́ bó ṣe mú ọ̀rọ̀ wa lànà mi ń fún lésì pẹ̀lú ẹ̀ fúnra rárá kò lọ́wọ́ pé ah òun ò ṣe ṣìnà wọn rárá kálẹ̀ mọ̀ bí tí ó wọlé bá ṣe ń sọ̀rọ̀ yìí ẹni tí wọ́n ti máa rẹ́ ni pé kí làbá yìí sọ yìí ṣìnà ló sọ yìí tó dùn bí fátà lọ kò sùn tó fà ṣètọ́ ni jókòó tẹlómi ó sì ṣe ṣìnà lẹ́ṣọ̀ fún ó rọ̀ lọ́rùn tọ́lá kò ṣàánú wa ṣùgbọ́n láìsí méjì ọlọ́run ní fáhíṣà ni ìwà àbàjẹ́ ni ìwà àbàjẹ́ ni ìwà orí ibú ni wàsá àṣẹ̀bílà kò sórí ń bẹ̀ fọmọdé nìyẹn. ọlọ́run Allah subhanahu wa ta'ala àwọn ìyà tó gbópọn ó gbé sídìí bíi máa ṣe ṣìnà léyìí tí ó gbé síbi àwọn ẹ̀ṣẹ̀ míì ká lè mọ ibi tí ìwà yìí tọ́lọ́wọ́ bá kórìíra rẹ̀ dé tọ́lọ́wọ́ sì fẹ́ ká jìnà sí so ní mùsùlùmí a díbẹ̀ rárá gbogbo àwọn ìjírẹ̀ bẹ̀rẹ̀ introduction rẹ̀ mùkọ́dímọ̀ rẹ̀ a gbọ́dọ̀ díbẹ̀ yẹlẹ̀ islam fi ṣe lọ́rọ̀ yẹn àbí ó ṣe ní súnà fún mùsùlùmí tó bá rí i wípé ara bá ń wù òun lọ́kùnrin òun fẹ́ níyàwó òun fẹ́ súnmọ́bìnrin lọ fẹ́ celibacy ò sí Islam pé mi ní ní mi ní lọ́kọ mi ní láya kò sí ní Islam kò dẹ̀ sí ní ẹ̀sìn kankan kódà kò sí ní Christianity àwọn ará Róòmù ló gbé jáde lórí tí àwọn Catholic gbà lọ́wọ́ wọn kò sí ní ẹ̀sìn kankan ẹnikẹ́ni tó bá wù láti bóbìnrin lò pọ̀ mo fẹ́ bóbìnrin ṣe mo fẹ́ lẹ́tọ̀ọ́ sóbìnrin yìí àá ọlọ́ba Allah subhanahu wa ta'ala ọlọ́run tó dá wa ó mọ̀ wa ó ti fún wa ní manua bá sì fara wa lò tí yàtọ̀ fi wà láàrin wa àtàwọn ẹranko ẹwà màálù tí wọ́n ń lé tán lọ kẹ́tọ́ lọ tán bọ̀ yìí tako bá ń bẹ nínú wọn bábú bá ń bẹ nínú wọn wọ́n lè mọ bára wọn lò pọ̀ kò sí kankan kò sí marriage kò sákìdùn nìkan kò sí wàṣà ìdí adílé kò sí fáwọn kò sí wàlíyì wọ́n bára wọn náà nì bẹ́ẹ̀ lajá bẹ́ẹ̀ ni gbogbo ẹgbẹ́ òfin mẹ́jà mí àwọn ẹja àmì ẹja alọmọdé abo àwọn torí pé kò sí làkàyè fún wọn lọ́lọ́run fi fún wa ní àwọn ìlànà àwọn òfin gbogbo ẹni bá wá tẹ̀lé ìlànà yìí á mú nínú ìwà àwọn màláíkà àwọn màláíkà ọlọ́run ẹni mímọ́ ni wọ́n gbogbo ẹni bá pé òfin ọlọ́run tọ́lọ́run ọba tó sọ̀kalẹ̀ tá à ń pè ní alukur'ani tá à ń pè ní àdìsí irú ẹni bẹ́ẹ̀ ara rẹ̀ ó mọ̀ ọ́ láàrin òun àtàwọn ará àwọn ará àdúgbò ara rẹ̀ ó mọ̀ ọ́ láàrin òun rẹ̀ so mímọ́ táwọn màlẹ́kà tó jẹ́ kan nínú àwọn òròyìn àwọn màlẹ́kà yóò bá fẹ́ nìyí ṣùgbọ́n tó bá já sí wípé kò bá tẹ̀lé òfin ọlọ́run lórí ìbá àwọn èèyàn lò ara rẹ̀ ó dọ̀tí yóò dẹ̀gbin débi wípé ìran kan nínú àwọn ìròyìn tí ń bẹ fún àwọn ṣẹ̀yàtín àwọn àlùjọ̀nú àti àwọn bahahim àwọn ẹran yóò wà lára ẹ̀ nínú tí wá gbélé ìjáde ṣìnàjẹ́ kan níbẹ̀ lọ́nà bá fi ṣe ètò ìgbéyàwó lẹ́tọ̀ fún wa ó ṣe lẹ́tọ̀ fún wa abẹ́rẹ́ ẹ̀rọ bá ṣe pọ̀ lórílẹ̀ ẹ̀rọ bá ṣe wà lórí ìjókòó ẹ̀wọ ìlú lórí náà látara ètò ìgbéyàwó òun la fi jáde tọ́nà bá ṣe ìgbéyàwó léèwọ̀ ni kò sí ní tá a ṣe sí ṣùgbọ́n ọmọ bò ṣe bẹ́ẹ̀ ọlọ́run kò fẹ́ fi ara ni wá ó sì fẹ́ kí àwùjọ kó tóòrò kó tùbà ọlọ́run wá ṣe ètò ìgbéyàwó lẹ́tọ̀ kódà bí ẹ bá kan tí ò bá tó ọlọ́run fẹ́ kó tún fẹ́ kejì sí bí ó bá tún tó kó tún fẹ́ kẹta sí bí ó bá tún tó kó fẹ́ ìkẹrin sí ọmọ ẹ̀dẹ́ nìyẹn tó bá máa bálánsì dáyẹ̀tì ẹ̀ mẹ́rin ni lórí ọ̀rọ̀ obìnrin tó bá fẹ́ rò pé tán à ah, ẹ rò pé ayọ̀rọ̀ síra wa ah, ẹlòmíì bẹ́ẹ̀ pé ah, ó fẹ́ fẹ́ gbogbo ìran ìdílé tí ń bẹ́lẹ̀ Yorùbá mọ́ wọ́ọ̀rì ọlọ́ba ti fún ẹ solution ṣùgbọ́n mẹ́rin náà ni ó mọ ọbẹ̀ lábẹ́ rẹ̀ O le mọ́ ní ṣe minus one plus one mú kan kúrò fi kan wọlé mú kan kúrò fi kan wọlé mẹ́rin ní ó wà lábẹ́ rẹ̀ kò gbọ́dọ̀ ju mẹ́rin lọ torí pé làákàyọ̀ ọmọ èdè ènìyàn á lè gbé kọjá mẹ́rin gbogbo eléyìí ọlọ́run fi ń dáàbò bo ṣìnà láwùjọ ni ó fi ń dáàbò bo ṣìnà ni fún àǹfààní ara wa ìkanu nínú ẹ̀ ọlọ́run allah subhanahu wa ta'ala ó ṣe lọ́rọ̀ èèyàn fún wa ká máa rẹ ojú wálẹ̀ ká má máa wọ̀ ọ̀ràn hàn tóbìnrin bá kọjá tá a mọ̀ èyí ń lọ́nu àjẹgbé nìyẹn ṣùgbọ́n àwọn ọlọ́run padà síbẹ̀ pé jẹ́ tuntun ò bó ṣe rí eléyìí ò dáa fún mùsùlùmí anábì sallallahu alayhi wa sallam òun náà kọ́ wa lẹ́kọ̀ọ́ lórí ẹ̀ pé la tatabi'u an-nadhara bin ẹ má máa fi ojú tẹ̀lé ojú wàlákà wúlà wà ní kàfáàníyà alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ rí ọlọ́run bọ̀ ṣùgbọ́n kejì tó tún dá padà ẹ̀ṣẹ̀ ni ọlọ́run fi pa aláṣẹ pé yá ayúwa lẹ́dínà àmọ́nù ọlọ́run lẹ́yìn onígbàgbọ́ òdodo onígbàgbọ́ lọ́kùnrin ọlọ́run ní ẹ̀rẹ̀ ojú yín lẹ̀ ojú wa kárẹ̀ lẹ̀ ká má mọ ohun tó jẹ́ nǹkan torí pé láàrin wa sí àwọn obìnrin yìí ṣètọ́nù máa sábà wà lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ so a máa rẹ ojú ńlẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run pa obìnrin náà láṣẹ káwọn náà máa rẹ ojú wọn ńlẹ̀ èyí ń lọ báwọn nínú ẹ̀ kí sì náà bàbá máa wáyé láwùjọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run bá ṣe ní èèwọ̀ ọkùnrin kan kò gbọ́dọ̀ wà pẹ̀lú obìnrin míì tí ì ṣe ìyàwó ẹ̀ tí ì ṣe ọmọ rẹ̀ tí ì ṣe ẹgbọ́n rẹ̀ tí ì ṣe mọ̀lẹ́bí rẹ̀ káwájọ wà ní kọ̀rọ̀ ká má ti jẹ wà ní kọ̀rọ̀ bẹ́ẹ̀ láì sí èméjì ṣètán ló wọlé bó ṣe wulẹ̀ kó kọlà tó bó ṣe wulẹ̀ kó bèèrè kó mọ wa tó tó ṣètán ló sọ fún ẹ ní tó nídìlá ní ara wọn ni àà àwọn ẹ̀kọ́ àwọn òkókò ilé náà rẹwà tó at least máa ṣe ní ẹnìkan òkókò rí ni ọ̀rọ̀ imani ògbé o wallahi ọ̀rọ̀ imani ògbé anábì sallallahu alayhi wa sallam ó ní nínú àwọn èèyàn kan tó dá sí wípé wọ́n abẹ ní abẹ́ ìbòjì aránsẹ ọlọ́run ní ọjọ́ alùkìyàmọ̀ ó ní arákùnrin kan ń bẹ nínú wọn arákùnrin wo ni dàátìwò ìmọ̀ràtún dáàtù mọ̀nsíbìn arábìnrin tó lówó tó nípò tó lẹ́wà ó wá pè sí kọ̀rọ̀ pé bá mi ṣe ṣìnà tẹ́lẹ̀ kò sí mẹ́ arákùnrin wa ní inni akhafu Allah mo páyọ̀ lọ ọlọ́run ìfìyàdáwọ̀ fún wa o báwo gbogbo pé àìmọ́ni pọ̀ lára mi mo ti ń kírun tipẹ́tipẹ́ kò sí tó jọ o wàlúwàlá kò sí tó jọ arábì sọ eléyìí ni kì í ṣe súnà táwọn wá lé pé ah jẹ́ n tra ìsúná yìí má fi eléyìí ṣe súnà o wàlúwàlá kì í ṣe súnà kò dá fún ọmọ mùsùlùmí lọ́kùnrin àbí lóbìnrin kó mọ wà níkọ̀rọ̀ pẹ̀lú obìnrin tí kìí ṣe ìyàwó ẹ̀ tí kìí ṣe ọmọ ẹ̀ tí kìí ṣe iléèwọ̀ rẹ̀ ẹni tó láǹfààní àti fẹ́ mọ wà níkọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ bákan náà nínú rẹ̀ òun náà ni kóbìnrin mùsùlùmí kìí dárí ìrìn àjò kìí dárí ìrìn àjò kó tírọ́fù ó ń lọ Ìbàdàn ó ń lọ Abẹ́òkúta ó lọ Ìlọrin ó lọ Kwara ó lọ Maiduguri ó lọ hajj lóhun nìkan láì máa lọ pẹ̀lú ọkọ rẹ̀ láì lọ pẹ̀lú ti bàlágà tó tó jẹ́ àbí ẹ̀gbọ́n rẹ̀ àbí bàbá rẹ̀ obìnrin tó àti ọjọ́ alkiyama kò gbọ́dọ̀ rìnrìn àjò láì má lọ pẹ̀lú maharamu rẹ̀ yẹn làwọn tó dáṣe pé èèwọ̀ ni fún láti fẹ́ wọn bí ẹ̀gbọ́n bí àbúrò bí ọmọ kí ló fà á kí ìwà sinamá bá wáyé náà ni ó ti ṣẹlẹ̀ rí àwọn kan máa ń kó àwọn obìnrin lọ sí hajj alimami ibn hazm adalusi rahimahullah ló mọ̀rọ̀ yìí wá wọ́n máa ń kó wọn lọ sí hajj máa ń kó wọn lọ sí hajj afa dáadáa ni ah afa yẹn dáadáa

ká máa rọ́ papọ kọ́kùnrin àtòbìnrin máa rọ́ papọ̀ mọ́ra wọn kó máa rọ́ papọ̀ ká máa jókòó papọ̀ ká jọ ṣe láàrin ara wa bóyá nínú ilé ni bóyá lọ́jà ni ó wà jókòó yawo níyàwó ó máa ní ni booni àfa rẹ ẹ ǹjọ́ wálé déédéé ẹ mọ̀ ọ́ jọ láàrin ara yín rárá à ń fàyè lẹ̀ fún ṣàìtọ́ọ̀nì ni. à ń fàyè lẹ̀ fún ṣàìtọ́ọ̀nì ni gbogbo eléyìí ò gbọdọ̀ wáyé lára àwọn nǹkan tẹ́sí islam tó fi ń dáàbò bo ní tí a pè ní ìwà zìnà láwùjọ lélẹ̀ so ó pọ̀ nínú àwọn preventives ìyẹn ni àwọn ìdáàbòbò tẹ́sí islam mú wá fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó sì jẹ́ kí lè jẹ́ pé àwọn mùsùlùmí láwọn kan láǹfààní sí i ṣùgbọ́n tí yorùbá wọn ti wá wo àwọn kan wọ̀nyí tá bá ti ṣàkíyèsí ẹ̀ tá à ń bára wa ṣe bó ṣe wù wá tá àtẹ̀lé òfin ọlọ́run kò sí ní tá à ń rí láwùjọ wa náà lámọ̀ rí bẹ́ẹ̀ bá sí pọ́ǹchì pọ́ǹchì ní ààyè fún wọ́n ní kọ́lùmù fún àwọn ìwọ̀ ọ̀daràn báyìí ẹ̀ ń ó ṣe ṣìnà wọ́n fún bangadi ní gbogbo àwọn daily daily news daily newspapers ni wọ́n láàyè fún international news ẹ̀ mọ̀ gbọ́ lórí ẹ̀rọ subhanallah ọmọléèwé wọn bára wọn ló pọ̀ kódà àrùn yìí ọlọ́run ní fi àrùn ṣìnà kò ní fi dá wa wò àrùn ṣìnà ó le ju àrùn kánsà lọ ṣẹ̀fọ́ kánsà ò gbóògùn bẹ́ẹ̀ náà lẹ́yìn tọ́nà bá fi àrùn ṣìnà tó fi ṣàdánwò fún kò gbóògùn àfi àfi tẹ́ni bá padà sínú òfin ọlọ́ba lókù mo fẹ́ràn bó ṣìnà dọ́kà ọlọ́ńtà kẹ́mísì olóòtú rà ó padà sínú ọ̀rọ̀ ọlọ́ba náà ni àwọn ògùn ẹ̀sìn làwọn kan tá ń kàkàlẹ̀ fún wa yìí tá a gbọ́dọ̀ jìnà sí ànírín létí bèbè rẹ̀ tó mùsùlùmí bá a ṣe ka ìrókún tá jìnà sí ọtí bẹ́ẹ̀ la gbọ́dọ̀ jìnà sí ṣìnà ọlọ́run bó yọ̀ǹda rẹ̀ fún wa lásìkò kan rárá bó ṣe lè fún wọn torí wípé aburú ṣìnà láwùjọ ó pọ̀ ọ̀tọ̀ ní aburú tí ṣìnà ó dáfẹ́ni tó fóníṣìnà gẹ́gẹ́ fún rẹ̀ ọ̀tọ̀ ni aburú tí ṣìnà ó dáa fún àwọn mọ̀lẹ́bí ọ̀tọ̀ ni aburú tí ṣìnà tí ó dáa fún àwùjọ àtàwọn ìjọba ní ìjọba amẹ́ríkà every year nílùú amẹ́ríkà òun ni àrùn àrùn oríranran ló ń dìde látara ṣìnà látara ṣìnà ṣíṣe nígbà tí wọ́n list àwọn àrùn tó wà nílẹ̀ tí ṣìnà gbé wá ó lé two hundred ó lé lára ẹni gonorrhea ìyẹn pọ́pùlà nàìjíríà dáadáa àti kàtà àwọn ibùmọ̀ sọ pé sakokokoko sùwà ló wọ́n pè àwọn ṣìnà ni ṣìnà ló bá dé ebola tó gbalẹ̀ gboko tọ́lọ́ dáàbò wá nàìjíríà yìí ṣìnà ni ṣìnà ló bá dé ṣìnà ni túbà tí wọ́n lè sí àrùn tó ń tara ṣìnà wá ó lé ní two hundred àrùn kan ti ẹ̀ ń bẹ nísìnyí tí wọ́n ti pín kò sí kì í sábà fi wọ́n lẹ̀ òyìn tó ń pè ní syphilis ìjọba amẹ́ríkà máa ń ná tí ò dín ní seventeen million dollar lórí àrùn yìí every year subhanallah ẹwọ́n tó lọ́wọ́ ti sọ fún wa ọlọ́run ní ajínà sí ẹwọ́n tó lọ́wọ́ náwó sí. fún ìjọba ìjọba ó mọ ná owó iyebíye owó tó yẹ ká fi ṣàǹfààní ní nàìjíríà nílùú èkó ìjọba ó mọ náà lórí àrùn kò gbóògùn oríṣiríṣi àwọn àrùn yìí hiv hiv aids àrùn sinani kìí ṣe àrùn lọ́kọláya tó fẹ́ pàrùn lọ́kọláya ni àwọn èèyàn máa fẹ́ ra ọmọ ọlọ́run mọ̀ marriage tí wọ́n ti ṣe lẹ́nu marriage tí wọ́n ti ṣe lẹ́nu tó fẹ́ pé itru pa ṣe marriage àṣe marriage ceremony ó làwọn èèyàn fi ń kó hiv ni marriage ò ní sí mọ́ ṣùgbọ́n látara sinani ilé aṣẹ́wó ń bẹ olówó kékeré ń bẹ oní two hundred naira ń bẹ five hundred naira ń bẹ oní one thousand ń bẹ the more you have hmm, subhanallah level by level ni kódà la ilaha illallah ibi tí ibi tó wọ́pọ̀ dé wọ́n ní níbo míì gan wọ́n fi oúnjẹ ṣe ìṣìnà bá ti ra indomie lọ ó sílẹ̀ so ìjọba ìlú owó tó yẹ kó fi túlù ṣe wọn a máa ná gbogbo ilé ọlágbé ìlú nàìjíríà ò ní rẹ́kọ́ọ̀dù ni wàláì wọn ní rẹ́kọ́ọ̀dù tó gbọ́n bá náà wọn náà fẹ́ kówó jẹ wọn ìyàwó lè ní rẹ́kọ́ọ̀dù fáwọn nǹkan mi láwọn ìlú tí wọ́n civilize ìlú tó ń lajú dáadáa wọ́n á ní rẹ́kọ́ọ̀dù wọ́n á mọ ibi tí wọ́n náwó sí jù wọ́n á sì mọ tó ń gbówó lọ jù wọ́n á sì mọ find solution sí. ìkànnù nínú ẹ̀ òun náà ni pé ibi tí zina bá ti wà àwùjọ yìí kò ní tòrò kò ní tùbà bí wọ́n ní kò ní tó bí wọ́n ní kò ní tó kò ní fi fọkànbalẹ̀ níbẹ̀ torí wípé àwọn máa lè á pọ̀ ọmọ tí yóò ní bàbá tán níyà á pọ̀ irú ẹ̀ wà láwùjọ wa Nàìjíríà yìí ń bẹ láwùjọ nílẹ̀ Yorùbá pàápàá jùlọ a rí àwọn òbí mi gan pé àwa ah, o ṣe tó nìyẹn ah, irọ́ o kí n tó lè fọwọ́ sí jẹ́ kó fún ọ lóyún náà <laughs> subhanallah a máa wulẹ̀ tó ẹ̀rọ ní wọn kàtàkàntà ẹ̀rọ lọ́sẹ̀ yìí bí kẹsàn yìí ọ̀ kẹ́tí gbọ́ tọ́ wọ́n rí bẹ́ẹ̀ ni ọ̀dà abideli ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá ọ̀rọ̀ yìí nídìí àkíyèsí ó nídìí àkíyèsí lóòótọ́ wọ́n lè máa mú ẹ̀rí wá nínú al àbí nínú hadisi ibi tí ọmọ àlè bá ti wà táà ti ń rí ọmọ àlè bí ọmọ ọkọ ibi ó padà dàrú òfin ọlọ́run nìyẹn yóò padà dàrú tábà ti ń tìtì ọmọ àlè bí ọmọ ọkọ ibi ó padà dàrú torí pé a gbé ẹ̀tọ́ ẹ̀tọ́ ẹlẹ́tọ́ a gbé fẹ́lómi ntẹ́lómi ò nídìí nínú ẹ̀tọ́ àbí tó yẹ ká fún nínú ẹ̀tọ́ á fún. so agbọ́nìkan nìyẹn ọlọ́run ló mọ iye ọmọ tá à ń kó tí ò ní bàbá torí pé anabi sallallahu alaihi wasallam fún wa yìí pé ó ní man aara bi mara'atin ẹnikẹ́ni tó bá fi lè ṣe ṣìnà pẹ̀lú arábìnrin kan àwọn bi hurratin pẹ̀lú ọmọlúàbí àwọn bi amatin àbó ṣe ṣìnà pẹ̀lú ẹrú kan ọkùnrin ó ṣe ṣìnà pẹ̀lú ó kì mọ́lẹ̀ torí kó gbà fún ọ wá kì mọ́lẹ̀ wá fún lóyún bàbá rò sí yẹnda kó o fi ṣìyàwó arábìnrin fọwọ́lájá tárábìnrin bá fi lè bímọ tó bá fi lè bímọ o láàyè rẹ̀ fòwàlà yóò rà arákùnrin yóò ní jogún rẹ̀ o kò ní jogún ọmọ ọmọ yìí ló sì ní jogún ẹ̀ nítarábìnrin lè dànù ni pé nítarábìnrin ní alẹ́ òbú wà ẹ̀rí paternity ìjẹ́ bàbá kò sí láàrin ọmọ yìí àti àti arákùnrin kò sí ọmọ yìí ní ìyá ni kò ní bàbá irú ẹ̀bẹ̀ wa wọ́pọ̀ láwùjọ káàkiri pàápàá jùlọ ní nàìjíríà wa tá à ń lò lọ lọ́wọ́lọ́wọ́ yìí so aburú kan lélẹ́yìn irú eléyìí nísìnyí yóò kò ní pẹ́ kò ní jìnnà ẹ̀rí yóò padà rí pé máa da fámìlì rú mo ní a ah, kí ló dé gbogbo ọmọ fámìlì gba ẹ eh, níbo lélẹ́yìn ti wọ́n náà ọmọ àlè ni wọ́n ni ọmọ àlè náà sì ní lóòótọ́ tí ó máa da fámìlì rú so fámìlì gẹ́gẹ́ fún rẹ̀ kò ní nífọ̀kànbalẹ̀ ọmọ ọ̀ta onímọ̀ gbé wá mo gbọ́ kéèsì kan níjẹta wọ́n lẹ́ni yìí ọkùnrin yìí wọ́n ṣe boyfriend girlfriend náà ní náà ṣe náà fi fọ́nra wọn lóyún ìyẹn wá gbé ó ṣàpàdà gbọ́ ọmọ ìgbà tó wá gbọ́ ọmọ wọ́n wá ní ọmọ tí wọ́n pé bí ọmọ ọdún ọmọ ti jáde secondary school kó wọ yunifásitì ló kù ìjà wáyé láàrin arábìnrin yẹn torí pé lẹ́yìn ìgbà tí wọ́n fúnra wọn lóyún tán wọ́n padà tún wá lọ ṣe yìgì bó ṣe kí wọ́n ṣe wọ́n padà gbé àwọn ọmọ míì di méjì wọ́n jẹ́ mẹ́ta ṣùgbọ́n àkọ́bí tó kọ́ bí yìí wọ́n bí i láì ṣe láì tọrọ lọ́dọ̀ bàbá ni now àkọ́bí wa fẹ́ wọ yunifásitì ìjà wá ṣe láàrin arákùnrin àti arábìnrin arábìnrin sọ pé wá jẹ́ kó rí rẹ̀ pé tó bá ló fẹ́ kọ́ mi máa sọ iye ọmọ tó ní lọ́dọ̀ mi yẹn àbórí rẹ̀ yìí ni tó bá ti sọ kínní bíi ti kínní kọ́ ìyẹn ni first born ìyẹn ni à first born yẹn gẹ́gẹ́ kì í ṣe ọmọ rẹ wàhálà bá dé gbà tó padà ṣàlàyé olóyún òun gbé e fún ni hmm, kọ́lá kó ṣàánú wa bá a ṣe láàlá sí yanjú eléyìí ọmọ ọlọ́mọ ọmọ ọlọ́mọ ó ti retí dídí sí kó wọ yunifásitì. bẹ́ẹ̀ ni ẹ̀rí <laughs> wẹ́ẹ́ pé ọmọ yìí kò ní bàbá ṣùgbọ́n ẹ̀yà arákùnrin yìí gẹ́gẹ́ bí ọmọ òun ẹ̀mí rẹ̀ ó ti ń fi ọkàn balẹ̀ pé at least wọ́n jáde yunifásitì ọdún mẹ́rin tọ̀ owó ń dẹ̀sẹ̀ káma jẹ ọmọ la ilaha illallah àwọn eléyìí pọ̀ láwùjọ dáadáa tó lára aburú tí ṣìnà máa ń bí nìyí ṣìnà ò ní fún aláǹfààní ọmọ tó bá tara rẹ̀ jáde kó jẹ́ tarakùnrin yẹn ọmọ yìí ò ní bàbá ìyẹn ni tó nílẹ̀ nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ ìyẹn ni tó sì nílẹ̀ nínú ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam bákan náà nínú ẹ̀ ìwà ṣìnà ìmọ̀ múyàn náà pa ìwà ṣìnà máa múyàn náà pa ẹnìkan bẹ olówó fẹ́ níyàwó tó lóde ah, tó máa ti níyàwó nísìn owó ọbẹ̀ owó kìnnìkan owó ilẹ̀ ọmọ kìnnìkan owó yẹn ti pọ̀ jù ṣùgbọ́n lọ́mọ kan ọmọ yìí ń bá wọn láti Ìbàdàn ó wà yunifásitì tó bá ti wá yóò lo Saturday Sunday lọ́dẹ̀ yóò fún ní twenty thousand ìyá wá ní wíkẹ́ndì kan another weekend ọmọ mi ni ó wà twenty thousand another weekend so láàrin oṣù kan ó ná bí eighty thousand naira wọ́n á ṣe wá sí fún un wọ́n ní à ah, kọ́nà ṣàánú yàn wà láyé tí ṣètọ́nù bá jókòó tí yàn èèyàn ní mọ̀ pé yàn ń ṣorí ibú èlò ló wà bí káfẹ́yàwó kò náwó ní kankan ah, ìwọ àti ìyàwó rẹ bẹ́ẹ̀ bá mú gàrí anybody onímọ̀ tọ́ bó bá lè fọmọ ẹ sí skul àwọn olówó ńlá fi sí skul jẹ̀kú ẹ ní five naira gbòsádùgbò kan tí ò ní jẹ́rẹ́ sí ni ẹgbẹ́ five naira máa mú lọ bó bá tún lè ṣe yẹn gan náà nìyí ní kò mọ̀ rẹ jókòó sílé kò mọ̀ ọkọrin tó bá mọ̀ bó bá lè ṣe ní kókó ṣe so ìnáwó wo ló fẹ́ ná lórí ọmọ rẹ kò sí tí ó wà tó owó tó ní ṣìnà tó ná mo ń bọ̀ láti ilé kí lánàá mo wà nínú mọ́tò mo wá jókòó sẹ́yìn mo ṣe àdìpọ̀ arákùnrin yẹn Yorùbá ni obìnrin yẹn Ìgbò ni arákùnrin yẹn ń sọ òyìnbó ó wá ní kọ́ọ̀lù ó wá bẹ̀rẹ̀ sí ní sọ Yorùbá mo ah Yorùbá tiẹ̀ ni ọ̀rọ̀ tó ń bára wọn sọ ẹ̀wọ̀n pàwọn méjèèjì oníṣìnà láwọn méjèèjì ìyẹn ti takọ́ fún pé ah ṣé that way you do way you do ṣé e good ó sọ fún pé kí ló tó fi lè rí sí fi kọ́ọ̀lù obìnrin mi ẹni sì ní àgbàlagbà ni ó ṣáà bẹ títí títí láti onípàánù títí tá a fi dé Costain ah, ó wáyé kó bọ́lọ̀ Costain kò bọ́lẹ̀ torí pé kò tí ì sọ pé òun yọnu sí ah, mọ́ rántí àwọn ayé alukurhan gbẹ̀ngbẹ̀yìn ó bá wọn ó jáde wọ́n bẹ̀rẹ̀ sí ní kawó one thousand ló kà ó kà bí twenty thousand ló bá kó fún un ìyẹn ní rárá pé òun nígbà ó bẹ̀ kíní ó bẹ̀ kejì ìkẹta ó wá gbà síbẹ̀síbẹ̀ náà kò sí sọ pé òun ti pé òun ti dáríjì ó bá dórí àwọn ni ah fún mi lẹ́yìn òṣèré ọmọ ndl jẹ́ ń bọ́lẹ̀ mo ṣe bọ́lẹ̀ ń doyin nìyẹn subhanallah èlò ló fẹ́ ná fún ìyàwó rẹ̀ èlò la fẹ́ ná fún àwọn ìyàwó wa tó bá ti fún ní one thousand naira obìnrin dáadáa ọmọlúwàbí ẹlẹ́sìn ó mọ bí ó ṣe mú mọ́ra wọn ní tí ó sì ó délé ó jẹun ó sùn ó nà kàkà bí òsì náà ó sì wíńdò atẹ́gùn ó fẹ́ sí ẹ ọkàn ó balẹ̀ ọkàn ó balẹ̀ kò sí náà lápá mẹ́ ṣùgbọ́n oníṣìnà yóò nẹ́ lápá ijó lè fún bàbá rẹ̀ yóò fún oníṣìnà ijó lè fún ya rẹ̀ yóò fún so oníṣìnà kì í lákòjọ wọ́n sì dájọ́ kì í lákòjọ kì í sì dájọ́ lára burú ẹ̀ lè lára burú ṣìnà ṣìnà máa ń gbé ojú tì kúrò fún yàn ni èèyàn ò ní lójú tì mọ́ lójú àwọn èèyàn á wá dà gẹ́gẹ́ bí dọ́ọ̀gì patient ajá tó ń pè patient bíngò bẹ́ẹ̀ ló ṣe lójú àwọn èèyàn bẹ́ẹ̀ ni ó ṣe rí ẹ̀rí gbogbo àwọn ilé ìsọ̀rí ìsọ̀rí ilé àwọn oníṣìnà ẹ̀rí tó bá ti di bí ọwọ́ àsìkò báyìí wọ́n ti jáde àwọn ọmọkọ́ wọn kọ́lọ́n bá wa fọ̀nà mọ́ wọn wọ́n wá jáde wọ́n mọ̀ polongo wọ́n mọ̀ polongo kò sí dìdì lórí èlò lórí èlò bọ́lá tó fún ẹni wọ́n mílíọ̀n àmọ́ kò sí tìjú mọ́ wọn láì kò sí tìjú so ṣìnà ìmọ̀ gbé ìtìjú kúrò fún ni ìlú tí ṣìnà bá sì ti gbẹ́lẹ̀ sí nìyí àṣírí àwọn aráàlú yìí ò ní bò bí wọ́n lówó kò ní tó wọn wọ́n mọ̀ jẹ gbèsè kún ni so aburú kìíní yìí pọ̀ tó ju tá a lè kà lọ. ìyẹn islam fi ṣe lé haram fún wa ó ṣe léèwọ̀ fún wa ó ṣe léèwọ̀ fún wa ọlọ́ba allah subhanahu wa ta'ala ó wá gbé ìdájọ́ lé ó gbé ìdájọ́ lé ọ̀rọ̀ ṣìnà bẹ́ẹ̀ ló fi ìjìyà tó tóbi ó fi lé nínú tí gbogbo àwọn ẹ̀sìn tí ń bẹ láyé pátá àwọn àfa àwọn lẹ́sìn ti bẹ láyé ẹ̀rọ mẹ́fà ni wọ́n márùn-ún ilé ayé náà ti gbé wọn ẹyọ kan ló wá láti sánmọ̀ èyí tó wá láti sánmọ̀ ọ̀nà lẹ́sìn islam tábà sọ ẹ̀sìn islam al-islam al-am òun ni ẹ̀sìn islam tó lọ́n fẹ́ náà gbogbo àwọn anábì ọlọ́run látòrí adamu tó dórí muhammad sallallahu alayhi wa sallam ẹ̀sìn jésù ni ẹ̀sìn mose ni ẹ̀sìn jobu ni ẹ̀sìn jacob ni ẹ̀sìn joseph gbogbo anábì ọlọ́run ẹ̀sìn islam lẹ́sìn wọn yìí la fi pè ní ẹ̀sìn islam mohammedanism ẹ̀sìn muhammadu ẹ̀sìn muhammadu muhammadu gan fúnra ẹ̀ gan mùsùlùmí ni bó bá yàrá kóhùn jẹ́ mùsùlùmí ọlọ́run fìyà jẹ bí o bá tẹ̀lé fún ọlọ́run ọlọ́run fìyà jẹ lọ́run ní làyín aṣírákítà làyín àbátọ́ náà àmàlò tí wọn ànábì bá ṣẹbọ sóhun ọlọ́run ọlọ́run lóhun ó ba iṣẹ́ ànábì jẹ wala takunanna minal khasirin ó sì máa bẹnu àwọn ẹni òfo so ànábì náà fún rẹ bá a ṣe jẹ́ mùsùlùmí náà jẹ́ mùsùlùmí so ànábì ọlọ́run bá ní báwọn yòókù náà ṣe jẹ́ ànábì ọlọ́run so ẹ̀sìn islam al-islamu al-am ẹ̀sìn islamu ẹ̀yọ kan ṣoṣo ni náà àwọn ẹ̀sìn àgbélẹ̀rọ ti ilé ayé tá a wá sọ yìí tí wọ́n jẹ́ mẹ́fà ìsọ̀rísọ̀rí wọ́n jẹ́ mẹ́fà àtàwọn tó tún wá ṣẹ́yọ látàbẹ́ gbogbo àwọn ẹ̀sìn yìí àtẹ̀sìn tó wá látòkè sánmà àtẹ̀yí tó lẹ́pọ̀ mẹ́ ìdí ènìyàn gbélẹ̀rọ fún rẹ̀ kò sí ẹ̀sìn kan láyé yìí tó ìwà ṣìnà gẹ́gẹ́ bí ìwà tó dáa kò sí ẹ̀rù ní ẹ wò nílẹ̀ yorùbá ẹ̀sìn ẹ̀sìn ilẹ̀ yorùbá ẹ̀sìn àbáláyé tọ́lá àbáláyé ni ayéjà sí yìí ẹ̀sìn islam ṣẹ̀ṣẹ̀ àbáláyé ẹ̀sìn wọlé islam àmúwáyé ni àmúwáyé ni ṣùgbọ́n ẹ̀sìn ọbaláwo Ògún Ṣàngó Ọya ogbẹ́ àbáláyé ni àbáláyé ni now ẹ̀rí ẹ̀sìn àbáláyé yìí nínú ẹ̀sìn àbáláyé ṣìnà ṣíṣe haramu ni kí ló fi mọ́gùn ṣe àlè náà lé àlè náà máa ń lélẹ̀ fún yóò na wọn náà ni ó dárí kìyàmọ̀ straight <laughs> ẹ wo ìdájọ́ tí wọ́n nu àwọn àwọn bùzíyà nílùú indian ẹni bá fi lè ṣe ṣìnà tán bá mú kó ṣe ṣìnà wọ́n sún ni wọ́n dáná sún ni kò sí ẹ̀sì kan láyé ìṣẹ́ tó sọ pé ṣìnà sẹ́ àódà torí pé tá a bá sọ nípa ọ̀rọ̀ ìbálò láwùjọ ó kó nira bá àwùjọ ju àwọn àrùn míì tó wà láwùjọ lọ yẹn sì náà so kò sẹ́sìn kan tó fọwọ́ sí ẹ̀sìn Islam ní ìjìyà bẹ́ẹ̀ ló tún fẹ́ rọrùn ju gbogbo ẹ̀sìn yòókù lọ ìjìyà tó wà ní ẹ̀sìn Islam ó tún fẹ́ rọrùn ju ìjìyà tí àwọn ẹ̀sìn yòókù tó fi síbi ìṣìná lọ ẹ̀wọ̀n Yorùbá mọ́gùn kò ní délé ibi tó ti gún ẹ̀ lẹ́ẹ̀ mọ́gùn yẹn mọ́gùn náà pè ní mọ́gùn tó bá ti lè gún báyìí ó di mọ́gùn nu yóò lé wọn wọn wọn ó takú náà ni àlìkẹ́mọ̀sí ẹ̀ dénú ẹ wo kámọ́ ti sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sìn ní àwọn ẹ̀sìn kan bẹ tó máa ń mọ́ ẹni tó bá ṣe ṣìnà ìjìyà wọn ni pé wọ́n á mú ẹni yìí wọ́n á mú lọ sí àárín odò ńlá wọ́n wá so òkúta tó tóbi wọ́n á so ẹ̀rí wọ́n á so mọ́ inú àpò wọ́n wá fi okùn yìí wọ́n á so mọ́ arákùnrin yìí lọ́rùn àbí kọ́ so mọ́ níkùn wọ́n wá fi wọ́n wá okùn ẹ̀ àpò tí wọ́n sokúta sí yìí wọ́n wá sokùn yìí mọ́ wọ́n wá arákùnrin lọ sí àárín odò wọ́n wá jù síbẹ̀ yóò tẹ̀rì ni kò sẹ́ẹ̀sì kan láyé ìṣẹ́ tó fọwọ́ sí nínú báíbù báíbù tásí ń gbé káàkiri náà tó ti gbogbo tó ti ṣẹlẹ̀ sí náà ní mẹ́mẹ́ ọmọ sẹ́ẹ̀ tí wọ́n fi fún ìyá pé tọ́ bàbá bàbá bàbá nítọ̀ ọmọ mi mo ní kó fẹ́ ọ àbí wọ́n ló fẹ́ fọmọ mi mo yànda rẹ̀ báìbù ni tọkọ bá wá délé tó wá rí pé ọmọ yìí kò rí bẹ́ẹ̀ o wọn ò bá ń lé o wọ́n ti jábàálé rẹ o báìbù ní kán mú wá sílẹ̀ bàbá rẹ̀ kí wọ́n pa kán dáná sun. pásítọ̀ kò ní sílé síta. Ntí ìṣì ń bẹ́ẹ̀ náà tó bá dá yẹn lọ́mọ tí kò ti lọ́kọ tẹ́lẹ̀ nìyẹn àmọ́ ọ̀nà tó bá ti lọ́kọ tó ti láya tẹ́lẹ̀ báyìí ní kó ju wọn ló kópa. ẹ wo ó túmọ̀ sí pé tá a bá ń sọ ìjẹ́ ọmọlúwàbí èèyàn ìjẹ́ ọmọlúwàbí ọmọ èdè ènìyàn ká gbẹ́sìn sẹ́gbẹ̀ẹ́ kan ìjẹ́ ọmọlúwàbí ó tako ṣìnà ṣíṣe tá a bá tó wá fi ẹ̀sìn sí i a rí wípé a tún gbọ́ àgbọ́yé títakò yẹn gan-an bíjọmọ lọ́wọ́ àbí ṣe fún wa ní àgbọ́yé rẹ̀ kò sẹ́sìn kan láyé yìí kódà àwọn tí wọ́n láwọn lẹ́sìn tí wọ́n ń pè wọ́n ní akhlaqiyun àwọn oníwà lásán àwọn oní morality pé ìwà lásán ni wọ́n lẹ́sìn wọ́n kórì rẹ̀ wọ́n ṣe léwọ̀ tó kí ló wá kù ṣùgbọ́n à ń sọ ilé yìí ká lè mọ ibi tí ilé ayé tó darí dé nísìnyí náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú tó ní kálukú wa táwọn rí táwọn wò pé àwọn ìlú ńlá eléyìí wọ́n lọ́rọ̀ wọ́n lajú wọ́n kàwé wọ́n ka kíní kan wọ́n mọ̀ nípa ilé ayé ọ̀pọ̀lọpọ̀ wọn ti ń sọ ṣìnà wọ́n ti ń sọ di tó tọ́ ìyẹn kan ní west wọ́n ti rí ṣìnà gẹ́gẹ́ bí tó nọ́mà ní Germany ó nọ́mà bákan lọ rẹ́gísítà ni o prostitute ni mo fẹ́ máa ṣe kò sí láìfín bẹ́ẹ̀ ọkùnrin arẹ́dísà obìnrin arẹ́dísà wọn fúnlá id card kódà yóò tún máa gba sálárì ọ̀rọ̀ ìjọba lórí ẹ̀ ní nǹkan bí oṣù mélòó kan sẹ́yìn lamẹ́ríkà náà approve ẹ̀ àṣà pé táwọn ti máa fi lè approve amẹ́ríkà náà ti wọ́n ti sọ́ di ìlànà gay láàrin ọkùnrin sọ́kùnrin obìnrin sóbìnrin amẹ́ríkà ti gbà wọlé nísìn wọ́n ti gbà wọlé àdèmọ̀gbọ́ alálọ́sọ amẹ́ríkà afẹ́lọ amẹ́ríkà alọ́bímọ́ bẹ́ẹ̀ alọ́tiẹgbẹ́ alọ́ṣàwọ́ bẹ́ẹ̀ ẹ̀rí tọ́lọ́kúṣà ni wà ní àtúpadà ipọ́tẹ̀ wọ nàìjíríà la ilaha illallah torí pé ní tíjọba kan bá fi lè fọwọ́ sí tó bá fi lè fọwọ́ sí bó pẹ́ bó jìnà yóò di àṣà nínú ìlú náà a sì mọ̀jọba amẹ́ríkà wọ́n máa ń sẹ́ẹ̀lì tí wọ́n tó bá nígbàgbọ́ sí wọ́n á sẹ́ẹ̀lẹ̀ fún àwọn tí wọ́n bẹ lábẹ́ wọn ni ṣìnà orí ibú níbẹ̀rẹ̀ orí ibú láàrin ẹ̀ orí ibú nígbẹ̀yẹn ọlọ́ba Allah subhanahu wa ta'ala ká tó tẹ̀síwájú ó gbé ọ̀rọ̀ ìgbéyàwó ó mú ní fúfú yẹ a fẹ́ sọ léyìí fún àwa bàbá àwa màmá àwa alágbàtọ́ àwa alágbàtọ́ a fẹ́ sọ léyìí fún wa kò sí oríire fún ẹ olọ́mọ ọkùnrin olọ́mọ obìnrin ẹ wọ́n jáde yunifásitì ṣùgbọ́n ọmọ obìnrin rẹ wọ́n náà mọ̀ <laughs> yìí pé àwọn ọmọkọ́mọ yóò rí bẹ́ẹ̀ mọ́ kò rí bó ṣe bí mọ́ kí ló rí ní wà fún jáde yunifásitì jáde yunifásitì kì í yẹ túmọ̀ sí mo trust Aisha ah ó ti ṣe English ní unilag ó parí lásù ìwádìí kíni àwọn tí ó kàwé tán wọ́n ṣe orí ibú ni tọ́lọ̀ ó bí ẹ ní pé skúù lọ́mọ rẹ lọ́ni àmọ́ ó bí ẹ sọ́mọ rẹ ṣe ṣìnà bí ó ṣe ṣìnà ọlọ́run ó bí ẹ bóòlù ṣe rí ọmọ rẹ sí nítorí kó mọ orú lẹ́mí àwọn òbí nìyí àsìkò tá à ń lò lọ yìí ilé ayé tá à ń lò lọ yìí ọpọlọ wa ó yára ju ẹnu wa lọ a ó pílánì ìgbésí ayé àwọn ọmọ wa a ó pílánì ọ̀rọ̀ ìgbéyàwó wọn mọ́ kì í kàn ṣe ọ̀rọ̀ ìwé ọ̀rọ̀ kéwú nìkan ọ̀rọ̀ ìkọ́ṣẹ́ nìkan á pílánì ẹ̀mọ́ tó bá ti rí pé ọmọ rẹ tó bá ti rí àti bóbi ni wá bá ti rí pé ó fẹ́ máa gbé ọkàn ó fẹ́ máa gbé gbèsè kan àbótí ẹ̀wà bẹ́ẹ̀ bí bàbá mi ah ọmọ òun kí n mọ̀ lọ́kọ̀ wá wọ pé ah ọmọ fifteen years ni ẹ àbóhùn sí èrè ni ó yá wèrè ni mo ní kó lọ kàwé ó bá mi sọ̀rọ̀ ọkọ orí ẹ̀ dàrú ni ah ó wà sísè ọmọ yìí o ẹ sì ríráwọ̀ òbí kan kó ṣe léyìí tí ìbá sáwọn òbí tẹ́lá sí pé ìyàwó tó fẹ́ bí á twelve years ló fẹ́ àwọn òfìlífúlú àwọn òfìlòfólò kẹ́ gbogbo àwọn àdúgbò wọn ò gbádùn ọmọ ẹ wá bá ẹ pé òun fẹ́ lọ́kọ wọn láyà pọ́nlé ni gbogbo àwọn àgbàlagbà náà ń kalẹ̀ yìí kò sírú ẹ̀ mọ́ nísìn kò sírú ẹ̀ mọ́ báà mi ó ṣe ń bí pé mo fẹ́ lọ́kọ kò sírú ẹ̀ mọ́ akàrí wọn fún náà ni wọn kàn fún ni ah síbi wọn ti fún wọn kàn fún náà ni wọn máa ń fún wọn náà ni eléyìí ojútùú rẹ kó jẹ́ fún bí ojútùú ni ó wà láyé wọ́n fún ọmọ rẹ lọ́yún ah irú gift wọn nìyẹn so wọn náà wá prevent bẹ́ẹ̀ lè yàn oníṣẹ̀lẹ̀ sọ́mẹ́ tó bá rí pé ọmọ ẹ bá wá bẹ́ẹ̀. ah kọ́kọ́ forí balẹ̀ fọ́lọ́run náà pé wọ́n lọ́ọ́ mo o tọ́ tó bá ti àwọn wù pé o tí kó ní Aisha jókòó fún ní ìrísí ọ̀rọ̀ lé ayé fún lẹ́kọ̀ọ́ jẹ́ kó mọ̀ pé n tóun fíìl òun náà bá fíìl yẹ sí pé òun tó ń ṣẹlẹ̀ ah, Aisha n tó ń sọ mi ṣe sùúrù ó bá dẹ̀ ṣe sùúrù dáadáa ó kù two years kó parí school ó kù two years kó parí iṣẹ́ ó kù bá dáadáa ó yé mi ó yé mi ṣe sùúrù mo ti gbọ́ ọmọlúwàbí ọmọ dáadáa pápá ọmọ a orí ọmọ náà wù pé ok ní tí mò ń fíìl bàbá mi mọ̀ tó pé ní tí ó yọ pọ̀lọpọ̀ bí ni pé tá a bá dáná kò sí èéfín tọmọ tó lè sọ yí pé nǹkan báyìí lòun fẹ́ ọmọ ti ń fíìl nǹkan ni tá a bá bọ́ ọmọ yìí fíìl ẹ̀ á lọ bá àwọn èèyàn tí wọ́n dá lóhùn yẹn lọ́pọ̀lọpọ̀ àwọn fi ń lóyún wọ́n fi ń fún wọn wọ́n fún wọn wọ́n fún wọn ọlọ́run jẹ́ kó fún wọn lóyún o ẹ̀rí àlẹ́ ìṣàánú rẹ̀ toró ti wọ́pọ̀ ó ti ẹ̀ ti gbajúmọ̀ ó ti di súnà súnà ṣètò ẹ̀lẹ́yà ó ti dì í wọ́n máa ń fún wọn ni wọ́n ti fún wọn fún wọn fún wọn fún wọn fún wọn ọmọdún méjìlá wọn á fún ọmọdún mẹ́ẹ̀ẹ́dógún wọn á fún wọn fún wọn náà ni wọ́n á sì gbà náà eléyìí ò bójú mu ojú tì ní nílẹ̀ yorùbá wa yìí ojú tì ní nílẹ̀ ìsìláàmù wa ojú tì ní ṣùgbọ́n gbogbo ẹ ti dàrú papọ̀ mọ́ra wọn bó ṣe wáyé kó dàrú tó lókùnbà tó bá jẹ́ òbí gidi ó mójútó ọmọ rẹ ní áńgù yìí wá mójútó wàláì ó pàtàkì fún wa tó bá yẹ pé ilé ìwé ló bá wà tó lóun fẹ́ lọ́kọ pẹ̀lú ẹ̀ education nàìjíríà ó simple wọ́n máa ń gbọ́mọ lọ́nà wọ́n máa ń pọmọ sí kíláàsì yunifásitì wọ́n pọmọ sẹ́yìn tó bá sì ń ké jù lẹ́sẹ̀ wà pé mo sọ pé ah, ah, ìyá pikin ah, your children your student dey disturb us o a lè jáde a lọ fún lọ́yọ̀ rẹ̀ lẹ́yìn a tún padà sí látún wọ́n bá lọ́fẹ̀ẹ́ lọ́dọ́ nìyẹn ìyẹn lásán in tó ti dáàbò bò láwùjọ kékeré kọ́ àpọ́nlé tó mọ́ fámìlì kékeré kọ́ ṣùgbọ́n ká wá sí bẹ́ẹ̀ nípa àmọ́ tó ń ṣẹlẹ̀ eléyìí ò bójúmu fún wa téèyàn kan bá wá bá wa ẹ dákun afẹ́fẹ́ ọmọ yín ni áńgùnmí tún nìyẹn o táǹgbà sílẹ̀kùn fún ṣìnà o afẹ́fẹ́ ọmọ yín ni ẹ wàá wò ó dáadáa ẹ wò ó ẹ wò kì í ẹ wò lẹ̀ ẹ ká àwọn ní tirikọ́tà yìí ni àwọn lèyìn lówó lọ́wọ́ ẹ sì rí pé ọmọ yín lò jáàbù ẹ má dá lóhùn ẹ má ti pọ̀ jù títí kó tí lò jáàbù náà wá ní ọmọdé mélòó ni ẹ náà ìyá kan yín lé kò sírú ẹ̀ mọ́ wọ́n èyí ṣerú ẹ̀ mọ́ wọ́n èyí ṣerú ẹ̀ mọ́ bọ́lọ̀bá ṣọmọ rẹ̀ tó lọmọ tó lẹ́sìn tó sì mọ̀ yí pé bóun ti mọ́ béèrè oúnjẹ lọ wọ́n béèrè bàbá mi mo fẹ́ lọ́kọ wàláì orí áá orí rere fóbi orí rere so káwa náà ká dẹ̀ díẹ̀ fáwọn ọmọ wa ká bá wọn plan ká pè wọn jókòó because àwùjọ ti dàrú gbogbo ti dàrú gbogbo ẹ ti dàrú ó ti dayé mi òun tí ọjọ́ orí wa bá ṣe kéré mọ́ yìí nítorí wá ti rí lẹ́yìn kékeré kọ kámọ́tì sọ àwọn bàbá tó ń bẹ níkàlẹ̀ tó dá sí pé bàtà àwọn wà kékeré àwọn ti rí dáadáa lọ́pọ̀lọpọ̀ àwọn ti rí plus wọ́n sì ṣe rí minus ni àwọn wọ́n gbà sínú minus ni eléyìí ẹ̀kọ́ ni fún àwọn òbí o eléyìí ẹ̀kọ́ ni fún àwa tá a gbọmọtọ́ àwa alágbàtọ́ ó pàtàkì púpọ̀ wàláyé pàtàkì torí àwọn kan wọ́n máa ń sí lẹ́kùn sí náà lẹ́nu ọmọ ò mọ ọbẹ̀ bàbá rẹ̀ pé ah tí máa ń lọ sí bàbá mi pé mo fẹ́ ní kíní ah, bàbá mi ò ní gbà á sì mọ̀ sí boyfriend girlfriend boyfriend girlfriend relationship àmọ́ wáyé láàrin àwọn méjèèjì ẹ̀ sì ní mọ̀ kankan kódà òbí mi gbótó ra fóònù fún níbi fóònù ló ti máa pèsè ló ti máa pidán ló ti máa àbáni ẹ̀ bí ti máa ń kọ́ọ̀lù nù àmì ti máa ń kọ́ọ̀lù ó ti lọ ó dọwọ́ àwọn òbí o ọlọ́run òbí wa o lórí àwọn ọmọ wa o anábì sallallahu alayhi wa sallam kullukum ra'i wa kullukum mas'ulun an ra'iyati gbogbo apáta adarànjẹ ni wa o ẹ fi buhari lẹ́ẹ̀mí tó wa o ọlọ́run òbí nípa nàìjíríà o ẹ fi yín lẹ̀ ẹ fẹ́ mọ̀dé lẹ̀ ọlọ́run òbí nípa Lagos state ìwọ náà ọlọ́run òbí nípa àwọn tó ń bẹ lábẹ́ rẹ o president of your room ni o bí wọ́n ti ẹ̀dìgbò fún tó fi wọlé ọlọ́run bí ẹ́ anábì ní kullukum ra'i wa kullukum mas'ulun 'an ra'iyatihi gbogbo apátápátá adarajẹ̀ ni wa ọlọ́run sì bí wá bá sí dẹ àwọn ẹran yìí bá sí dàwọ́ jẹ̀ sí ìwà zina ó gbalẹ̀ gbogbo a tún wá láwọn àgbàlagbà míì ṣìnà ṣìnà bàbá tó ń ṣe ṣìnà yóò ní òun ò kọ́mọ òun ṣe ṣìnà

ẹ̀wù gbàgbọ́ tọ́lọ̀ ń gbéwò ẹ̀ lára ọlọ́run ti bọ́ kúrò títí tó bá tó tọrọ tútú bá lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ti gbé wọ́n ẹ̀ èèyàn ní máa ṣe ṣìnà kó péré mùsùlùmí ìjẹ́ ìsìlámù rò pé ọlọ́run ti bọ́ kúrò lára rẹ̀ tó bá ronú pìwàdà tó tọrọ tútú bá lọ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run dá padà síbẹ̀ ẹ wá rí lóòótọ́ àsìlábẹ̀ òfin ẹ̀sìn ìsìlámù àsìlábẹ̀ ìlú ìsìlámù. tó yẹ pé àwọn ìlú islam bíi pakistan bíi kuwait bíi saudi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó yẹ pé ìlú tó yẹ pé wọ́n ti ń lo òfin ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam ni wọ́n lòdọ̀ fi ń darí wọn ni ìjìyà ń bẹ tọ́lọ́run ọba tó là kalẹ̀ fóníṣìnà oníṣìnà ìran méjì náà máa ń jẹ́ ìran kalẹ̀ tó ti ní ọkọ ńlé àbí tó ti níyàwó ńlé ìran kalẹ̀ tó dá sí pé kò tí ì kò tí níyàwó boyfriend girlfriend ọmọ obìnrin tó dá sí pé kò tí ì lọ́kọ kò lọ́kọ rí àbí ọmọ ọkùnrin tó dá sí pé kò tí ì níyàwó àbí kò tí ì níyàwó rí ẹni tó ti ní tó kọ́ ó ti ní rínú ṣùgbọ́n ẹni tí ò báyìí ti ní rínú àwọn méjèèjì tán bá ṣe ṣìnà lábẹ́ òfin ọlọ́run eléyìí bẹ́ẹ̀ náà Al-Qur'an al Quran chapter twenty four sọ́tún Nur kálọ̀ wo verse two ọlọ́run ni azani azaniyatu wazani àwọn olùṣeṣìnà lọ́kùnrin lóbìnrin tó dá sípà àwọn méjèèjì ò tí ì lọ́kọ rí wọn ò tí ì láya rí fájìlìdú kúlà wahidin minhuma mi'ata jalda ìjọba ẹ̀sìn tó bá mú wọn ẹ fún wọn ní ẹ fún wọn ní ẹgbàá ẹ fún wọn ní búlálà ọgọ́rùn-ún wala ta'khudh bihi minhuma ra'fa fi dinillah ẹ má fi àrùn sí fún wọn wọ́n yẹn ṣe ń kọ̀rọ̀ ọlọ́ni wal yashya adhabahuma ta'ifatun minal mu'minin tẹ́ẹ̀ bá sì fi àyè jẹ wọ́n kì í ṣe dá ìṣe ní ọgbà kan rárá o àwọn èèyàn wà ń bẹ bá ṣe pọ̀ iláṣẹ mọ́ wò wọ́n ẹ̀rí nínú àwọn àlùkíyà wọ́n bá pẹ́ ẹni yìí yóò jókòó àwọn míì ni yóò dúró ó dúró yóò jókòó wọ́n ṣàfún bílálà wọ́n fún ní ọgọ́rùn bílálà one two three four amọ̀wárí amọ̀wárí ṣẹ́yìn tó fún bílálà ló lọ sákìrì lọ́dọ̀ rẹ̀ in tó ń dáàbò gbọ́ àwọn oníṣìnà nìyẹn kò sí àsí lábẹ́ òfin ẹ̀sìn ni tẹ́gbà bá wà lábẹ́ òfin ẹ̀sìn ni tàbí a tàbẹ́fẹ́ sísà ẹni sísà ó ṣẹ́yìn tó fún bílálà last month àwùzùbìlà ah, àwùzùbìlà àwọn náà ní bẹ́ẹ̀ ṣe ta ló fẹ́fẹ́ bóra ẹni bóra wọn èyí tó ń fún bẹ́ẹ̀là ní ọjọ́ àbùkù last month òun ni wọ́n náà ní bẹ́ẹ̀ dán òun mọ́ ọlọ́fin ní azániyẹ́tù ọlọ́ni ẹ̀rọ oníṣìná lóbìnrin láyàǹkì ìhà ìlàzáni kò sẹ́ni tí ó fẹ́ tó ju oníṣìná bí ẹgbẹ́ rẹ̀ lọ torí pé àwọn mùṣírikí abẹ́lẹ́bọ olóòṣà torí pé òun dútì tó kọ́kọ́ wà lára ẹ̀gán náà mùsùlùmí ọ̀sá fún mùsùlùmí ọ̀sá fún ṣùgbọ́n gbà tá a sí lábẹ́ òfin ẹ̀sìn ó fà tó dá sí pé àwọn oníṣìnà wọ́n ẹ̀skẹ́pù ìjìyà tọlọ́run tá a sọ yìí ní o àwọn ìjìyà yòókù wọn ní ẹ̀skẹ́pù ẹ̀ bá ń náà náà bá ń kárùn ẹ̀rí wọn lè ẹ̀skẹ́pù yìí o ṣe olè kó mọ̀ àfẹ́ tó bá tọrọ tó bá kúrò tó já kúrò níbẹ̀ lókun èyàn ẹ wọlé ní tó bá jẹ́ sí wípé ẹni yìí òun ti wá lọ́kọ ńlé obìnrin tó lọ́kọ ńlé àbí ọkùnrin tó ti láya ńlé àbí ó ti láya rí àbí obìnrin náà ti lọ́kọ rí tó bá fi lè ṣe ṣìnà tá à ń pè ní àgbèrè adultery tó bá fi lè ṣe é nínú òfin tọlọ́run tọlọ́run bá sọ So anabi sallallahu alayhi wa sallam nínú òfin tọ́lọ́ bá fún ni pé aṣẹ́yìkù wà ṣẹ́yìká ìzánayà táwọn ẹni wọ̀nyí bá fi lè ṣe ṣìnà tán ṣàgbèrè farjumuhuma albata wọ́n á jù wọ́n lókò pani wọ́n á jù wọ́n lókò pani òfin ọlọ́run bá nìyí níbi tó bá ti mú ṣìnà ládùúgbò wa tápá bá ń lò fún ẹ̀sìn islam ni tó ti jù lókò pa gbogbo àwọn oníṣìnà yòókù ẹ̀ẹ́dùn owó kìlọ́sì wọ́n close wọ́n stop washing sí náà òfin ọlọ́wọ́ balẹ̀ lè kó máa ọkùnrin tí ò tí níyàwó àbóbìnrin tí ò tí lọ́kọ náà ta sọ fún alẹ́ ìkan tán bá ṣe ṣìnà ta ni wọ́n fún wa ní ẹgbẹ́ ọgọ́rùn wọ́n fún lẹ́gbẹ́ ọgọ́rùn kó mọ eléyìí wọ́n tún wá lé wọn kúrò nílùú fódìdí ọdún kan ẹwẹ́sì Islam òfin eléyìí o òfin ọlọ́ba eléyìí o tó bá jẹ́ mùsùlùmí tó lọ́ba sọ nìyí o tó bá jẹ́ ìjà pé a ní láǹfààní eléyìí láàrin ara wa nínú nàìjíríà wa torí pàṣẹ lábẹ́ òfin ṣẹ̀ríà ìjìyà tó lọ́ba gbé síbẹ̀ yìí ó tó dẹ́rù bà wá ó tó dẹ́rù bà wá tó dẹ́ pé a gbọ́dọ̀ sọ ara wa dáadáa ká dáàbò bo ara wa ó pàtàkì ṣìnà kò sóore ń bẹ kò sóore fúnni kò sóore fọ́mẹ́ni kò sóore fáyẹ́ni oníṣìnà a sì máa parọ́ nínú tí ń bẹ lára wọn ni wọ́n mọ̀ parọ́ tó bá délé tí à ń bẹ̀rẹ̀ pé bóun wá ní sọ́sọ́ ó fún ilé iṣẹ́ ah, ọ̀gá olórí burúkú ni olórí burúkú ni láti bí oṣù mẹ́rin sì kò fún wa lówó ìrọsì ni wọ́n fún lówó kódà oṣù yẹn parí kẹta tó máa fún lówó tí ó bá yọ owó jáde ilé ìwé tó ti lọ mọ yọ owó ẹ̀rí ó ní àpò bí àpò bí mẹ́rin tí ó <laughs> ṣòkòtò bí náà nìyẹn o ìyàwó tó fẹ́ sílé ní ṣùlọ́kà o ẹ̀mí rẹ̀ ò mọ́ sí i o ní balò pẹ̀lú dáadáa obìnrin tó wá bá ṣe ṣìnà òun ló wà fọkàntán ó wà mọ gbogbo alámọ̀rí ìgbésí ayé rẹ̀ oníṣìnà tí máa ń bẹ láyé tí ò bá jáwọ́ wàláì àtúbọ̀tán rẹ̀ ò ní dáa ẹnìkan kú láìpẹ́ yìí nílùú èkó yìí ó gbajúmọ̀ dáadáa mọ́tẹ́ni yìí kú ó lówó gan àfẹ́dárúkọ rẹ̀ ni ó ní ìyàwó kọjá àlà ó ní márùn ẹ̀ kó ti kọjá àlà mẹ́rin ni tọ́ tó bá yẹ pé márùn yẹn ló tiẹ̀ ní àmọ́ kó kọjá àlà àbí ó sì àmọ́ ó sì tírìtì pé ok fifty one yẹn nínú òfin ẹ̀sìn wọn á minus ẹ̀ kúrò níbẹ̀ tọ́ gbà tó di pẹ́ ni wọ́n kú tán àwọn kan tó wá dé wọ́n pọ̀ ju àwọn tó wà lé lọ bó lẹ́yìn fẹ́ ṣe wọ́n ní mẹ́wàá ni wọ́n àwọn tó wà ń lé márùn ẹyọ kan kò yẹ kó sí nínú wọn tọ̀ ó ti àti wà mẹ́ẹ̀ kọ́dírà àbí ó ti wà mẹ́ẹ̀ gẹ́gẹ́ bí kádàrà tọ́lọ́run àwọn mẹ́wàá tó pé àwọn mẹ́wàá mi wọn kọ́ wọ́n sì wà wọ́n wá pẹ̀lú ọmọ ni bó lẹ́ ṣe yanjú ẹ sọ fún mi ṣé àdúrà ọmọ fi ran òkú ó mọ fi tẹ̀kú lẹ́yìn ní àbẹ́pẹ́ láìsí méjì ó ti dàrí àwọn ọmọ ọdún yóò sì mọ forí gbé pèrè àbáwá ló ṣe léyìí àbáwá ló ṣe tí ò dáa àbáwá ló ṣe léyìí àwọn ohun mọ̀ fẹ́sẹ̀ nù kù ṣùgbọ́n wọn àtàwọn ọmọdé ah bàbá yìí sì máa ṣe bí ẹni ọlọ́run àṣẹ lórí burúkú ẹ̀dá ni ẹgbẹ́ ti da fámìlì rú ẹgbẹ́ ìdárúkọ rẹ fẹ́ yanjú ẹ̀ nílùú tí ò sí ẹ̀sìn bẹ́ẹ̀ tí ò sófin ẹ̀sìn láwùjọ wa yìí tá ni wọ́n lọ sí ilé ìdájọ́ ṣẹ̀rí akọ́dù tí ò sí yẹn bọ́lá ìfẹ́ yanjú ẹ̀ láìsí méjì ẹni tí da fámìlì ẹ̀rú ó da àtúbọ̀tán ẹ̀rú báwo ni ọmọ òsì mọ ṣàdúrà fún un tánàbí sọ yí pé bókù bá fi lè kú iṣẹ́ rẹ̀ kò ní lọ́mọ ọba mọ́ àfi lára àwọn tó fi ilẹ̀ dáadáa nínú ẹ̀ lọ́mọ rẹ̀ tó fi subhanallah kọ́nà Allah subhanahu wa ta'ala kó dáàbò bò ní kálukú wa ìwà ṣìnà kọ́nà wọn fi rọ̀ wá lọ́nà owó náà fi ń ṣe ni ọ̀fẹ́ náà fi ń ṣe ni gift náà fi ń ṣe ni àbẹ̀lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala kọ́nà wọn kó fi gàgá sáàrin wa àti wá ṣìnà lọ́mọdé wa lágbà wa alóbìnrinlé alóbìnrinlé alọ́kànlé alọ́kànlé kọ́lọ́n kó ṣe ṣìnà léèwọ̀ fún wa ọlọ́lá ilaha illallah ìgbà tó bá kú díẹ̀ tá a bá ṣe ṣìnà kọ́lọ́n kó mú wa lọ a pìrìfà kọ́lọ́n kó mú wa lọ ju ká ṣe ṣìnà lọ oníṣẹ́ wọn ni ah, ah, ah, ẹ̀ṣẹ̀ burúkú ni tó ń ṣe ìwà burúkú ni wàláì ò mọ́ wàláì orí ibú ni orí ibú ni kéèyàn kúrò láyé ó dájú kó ṣe ṣìnà lọ wọláì ó dẹ́ pé ṣì lọ́lọ́ ní youtube ìbá lọ oríṣiríṣi wà ní youtube wọ́n ní pásọ̀ kan ó wá láti Ghana ni ó wá sí Accra ó wá sí Accra yẹn ní kápítà ó wá ṣèṣì náà pẹ̀lú ọmọ ìjọ ọkọ̀ trọ́mù ọkọ̀ wá padà wálé bàtà ọkọ̀ padà wálé ìyàwó ọmọ ọkọ̀ padà wálé ọkọ̀ kan wọlé tiẹ̀ ní ló bá bá wọn ẹ ẹ wọlé lẹ́yìn láàrin láàrin pariwo nìyẹn pásítọ̀ kì í ṣe pásítọ̀ nìkan àwọn àfáà náà máa ń ṣe é kódà ó fẹ́ lè pọ̀ lọ́dọ̀ àwọn àfáà jọ̀dọ̀ àwọn pásítọ̀ lọ torí àwọn ṣe titi wọn ẹgbẹ́ ah, wọn yìí ṣe sí bá lè ṣe náà ni ah ṣe dákun ọmọ kan tí mo bí náà nìyí kò gbádùn dákun bóun ṣe gbádùn àti náwó àti náírà kí náà ṣẹ́ni náírà ẹ̀yàn náfìlà rákà méjì ṣùgbọ́n náfìlà yìí ẹ̀ níyàn lé o ó níbi tẹ́tì yàn amákẹ́ tó wáyàn á sì gbẹrẹ fún yín gbẹrẹ méje ǹdísìn mẹ́ta níbàdí yín mẹ́rin níwájú yín lórí ọyàn yín àfa kan náà ṣe bẹ́ẹ̀ ní áìláńdì anábìwò làtẹlẹ ìjọ sọlọmọ sọlọ anábìwò sọlọ kì í bo obìnrin lọ́wọ́. èèwọ̀ ni mùsùlùmí ìgbòbìnrin lọwọ bóun ló ṣe a ma ṣe sí ọ máa dágbẹ́rẹ́ fúyàwó níyàwó ìmọ̀ni wo nu ó ṣe fóbìnrin yìí ṣètọ́ ni kó sún wọn lára ọba lùtàn arábìnrin yìí wọ́n ń polongo ẹ̀ káàkiri ní island lágbájá ó bóun ṣe sì o kí ni wọn náà wá débẹ̀ ọ̀rọ̀ ọmọ ni àádọ́ ọmọ náà wọn náà o ti sáré sáfù kẹ̀kẹ́ ti kọlu tírélà wàá bú tó lọ́wọ́ bá ní so ilé náà bẹ kò sí ṣìnà súnà o ọ̀nà nítorí tó àwọn tá a bá dákan mọ̀ wọ́n mọ̀ fi ẹ̀sìn fẹ́ kó wa lọ́bẹ̀ lọ pé kò yí wọn ni ṣìnà kan bẹ àwọn olùyà náà máa ń ṣe àwọn wòlíì ọlọ́run rárá o kò sí tó jọ o báfa bá ṣe ṣìnà ìyá rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ó tóbi ju ẹni tí ì toró mọ̀ ó tako ni ẹni tí iṣẹ́ àfa òun lè mọ́mọ́ ó lè mọ́mọ́ bí jìyà rẹ̀ pé tóbi tó ṣìnà haramu ni àìdé bẹ́ẹ̀ kódà àwọn ìjírà ẹ bẹ́ẹ̀ ṣìnà àìdé bẹ́ẹ̀ àìbóbìnrin lọ́wọ́ tí ì ṣe ìyàwó wa tó bá bẹ̀ kó bóbìnrin lọ́wọ́ máa bá ìyàwó rẹ lọ́wọ́ máa bá ìyá rẹ lọ́wọ́ kò sí láì fi níbẹ̀ máa rẹ lóbìnrin lọ́wọ́ kò sí láì fi obìnrin lóbìnrin máa bá lọ́wọ́ àbúrò bá lọ́wọ́ náà ń pè ní love shaking wọ́n ní love shaking ni pé kò í ṣe kíní kan kò í ṣe kò sí nǹkan kan bẹ́ẹ̀ kí ni ò sí bẹ́ẹ̀ lọ́dọ̀ tí àbí lọ́dọ̀ tóun à mú ọ̀rọ̀ kan ó lè fásitì kan lọ́kọ̀ lọ́kọ̀ ní ọ̀dọ̀ fi tiẹ̀ kó wà lọ́dọ̀ tóun gbogbo ilé Islam kò di ó kò di fún wa ẹ̀rì ìgbà wo la fẹ́ lò láyé táwọn ẹ̀wọ̀n rin so ká lo ìgbésí ayé ní ọ̀bá tá a fẹ́ lò pẹ̀lú òfin tọ́lọ́run ó lóore ju wípé ká pẹ́ láyé àbí ká lo ilé ayé ká ṣẹ̀mí nílé ayé ká tako òfin ọlọ́ọ̀bá lọ kọ́nọ̀bá Allah subhanahu wa ta'ala kọ́nọ̀ kó fún wa ní àgbé ìrọ̀mbà ìta àmúwáyì ọ̀lọ́lá ilaha illallah àwọn oníṣìnà abáwọn bẹ̀lọ́ aburú tó wà bẹ́ẹ̀ tọ́lọ́ ọmọ ti jẹ́ kí wọ́n rí tó fi padà sílẹ̀ islam tọ́lọ́ ó fi fi ìmọ̀nà tó fi hàn wọ́n tó fi mọ̀ pé táwọn ṣe yí ìtì ò dáa ẹlòmíì sì nìyí tọ́lọ́ bá rí pé tó wọ́ tiẹ̀ ní kó fi kó kárùn àbẹ̀lọ́wọ́ àrùn tí ó bá kó kọ́lọ́ tètè jẹ́ kó tètè kó kó lè bá ètè kúrò nù ṣìnà la ilaha illallah àwọn táà ń ṣe oníṣìnà náà sì nìyí ọlọ́run ní fi ṣìnà kò ní fi rẹ̀ wá lọ́rùn la ilaha illallah ilé táà sọ yìí kó tó fún wa ẹ̀tọ́ ti kó ẹ̀tọ́ ti kó kó fi ilẹ̀ ṣùgbọ́n lómi mọ̀ sí pé ẹ mo fẹ́ rí sákúlókókókókókósì àbíkíní kan mo fẹ́ rí gorí orí àgọ́dọ̀ ọlọ́run ní orí o torí wàhálà ni ó máa bá fi sẹ́fẹ́ káàkiri mọ́ṣáláṣí káàkiri وصلى الله على سيدنا محمد وعلى آله وصحابه وسلم والسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته